وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام pẹ̀lú ìdùnnú ńlá náà ni a ṣe ń pàdé ẹ̀yin ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam ní òní tí í ṣe ọjọ́ kẹtàdínlógún nínú oṣù dhul hijra fourteen forty eléyìí tó ṣe déédéé ìjọ kejìdínlógún nínú oṣù August miladi two thousand and nineteen. ní ìlú òkè ihò níbí níbi tá a ti máa bára wa sọ̀rọ̀ nípa nǹkan kan pàtàkì nínú àwọn nǹkan tó wà nínú ẹ̀sìn Islam wa yìí. akramakumullah àkọlé níta fẹ́ bára wa sọ̀rọ̀ nípa rẹ̀ lónìí òun náà làwọn nǹkan tí máa ba àwọn aṣẹ olóore téèyàn bá rí ṣe jẹ́. kò sí tàbí ṣùgbọ́n ike bí bẹ́ẹ̀ wá tá à ń bẹ ayé yìí à ń bẹ fún ìdánwò ńlá ni àti àdánwò tọ̀gà àti nínú lé ayé fún ká lè bá a jẹ ká lè bá a mú lásán ká kọ́lé ká káàtì ká ra mọ́tò ká ra bàálù ká lọ́kọ̀ ju omi àbí ká fẹ́yàwó ká bímá ká wọ ẹ̀wò ká wọ bàtà ká ti rí ọmọ bò kí gbogbo ẹ̀kọ́ máa lọ ní wẹ́rẹ́rẹ́ sẹ̀rẹ̀rẹ̀ ní ìrọ̀rùn. bí ìbá ṣe pé kókó ń tàǹtì torí rẹ̀ gbẹ́ńlẹ̀ ayé yìí tó náà ní ká lè bá wa sin lọ. torí ẹ̀ ní ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó sì sọ fún wa nínú alukur'ani alákùnrin pé wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ma uridu minhum min rizqin wa ma uridu an yut'imun inna allaha huwa ar-razzaqu dhul quwwati al-matin. ìṣẹ̀dá àlùjànnú àti èèyàn nítorí nǹkan mi bí ìbá ṣe ń torí kí n lè bá a pa wọ́n láṣẹ kí máa jọ́sìn fún mi nìkan ṣoṣo. ìtọ́rọ arísìkí kan lọ́dọ̀ wọn bẹ́ẹ̀ sì ni ntọrọ ìjẹ kan lọ́dọ̀ ẹnikẹ́ni Ọlọ́run ọba lọba tí rọni lọ́rọ̀ alágbára tó nípa ẹrìkì Ọlọ́run ọba Ẹlẹ́dàá wa nínú súra mi ó fi yé wa wípé ńṣe ló ń ṣẹ̀dá kú àti ìṣẹ̀mí nítorí kóun lè bá fi dán wa wò kóun lè bá fi dán wa wò talẹni náà tí ó sì sẹ́tọ́ dáa jù kìí sì talẹni náà tí ó sì sẹ́tọ́ pọ̀ jù. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الله رب العالمين òun ló dá ikú àti ìsẹ̀mí kó lè bá a fi dán wa wò talẹni náà tí ó sì sẹ́tọ́ rẹwà jù iṣẹ́ tó rẹwà jù òun ní bàbàrà òun ló pàtàkì kì í ṣiṣẹ́ tó pọ̀ jù torí ẹ̀ la sọ pé la qillata ma'a sunna wala kathrata ma'a al-bid'ah iṣẹ́ òkèrè lópin ìgbà tó bá ké sẹ́tà ń sèyàn ṣe déédéé pẹ̀lú ìlànà nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa ìgbà tó bá yẹ pé gbogbo sẹ́tà aláṣẹ ń kó takò ìlànà nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa iṣẹ́ tó rẹwà jù iṣẹ́ ò lè jẹ́ iṣẹ́ tó rẹwà ò lè jẹ́ iṣẹ́ tó dára àyàfi tó bá jẹ́ khalisan sawaba ó jẹ́ iṣẹ́ tá a ṣe nítorí Allah kó sì jẹ́ iṣẹ́ tá a ṣe ní ìbámu pẹ̀lú sunna nabi Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam kò sí bí bó ti ṣe lè dáa tó bó ti ṣe lè rẹwà tó. tíyàn bá ti sẹ́yìn tí o ṣe nítorí Allah kò sí ládàá sẹ́yìn ó rí gbà bẹ́ẹ̀. tàbá ti tún ṣe Allah ṣùgbọ́n tó ṣe pé sẹ́tà sẹ́yìn ọ̀tà kò lànà nàbà alayhi wa sallam kò tún sí ládàá tà tó fẹ́ gbà bẹ́ẹ̀. sẹ́yìn wò wò ẹ jẹ́ káfí káfí sàpèjúwe ọlọ́run ẹlẹ́dàá ti àyàfi fẹ́ni tọ́lọ̀ wọn bá ti ń rọrùn. wasta'inu bis-sabri was-salah wa innaha lakabiratun illa 'ala al-khashi'in. ẹ máa tara sọ̀lẹ́tà àti sùúrù wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ ọlọ́ ohun tó ga tí ọ̀rọ̀ ọ̀run tí ọ̀rọ̀ gbọ́lélé yìí jẹ́ àyàfi fáwọn ẹni tó bá ní tẹ̀lébọ̀ ọkàn. ẹ rí i kí wọ́n pèpè fún sọ̀lẹ́ èèyàn mélòó nínú wa ló máa ń dá o ọ̀gọ̀rọ̀ wa ẹsẹ là máa fetí pàlàbà rẹ bí ìgbà tó ṣe pàwọn akọni wọn ń bá wí. lọ́pọ̀lọpọ̀ nínú àwọn tí wọ́n ń pera wọn ní mùsùlùmí lónìí ni wọ́n fi bọ́ sábẹ́ fala saddaqa wala salla walakin kaddaba wa tawalla. wọ́n kì í ṣe sọ́lẹ̀ wọ́n yíyọ zaka ẹsẹ̀ ni wọ́n ń pe ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ tí wọ́n sì ń takìtì pàkọ́ sí ń tá nàbì sallallahu alaihi wa sallam tọ́gbà alátọ̀dọ̀ ọlọ́run àti ètò náà fi kọ́ wa. èèyàn tí ẹ̀tọ́ wa dà ọ́ táwọn sí mọ́síláṣí wo máa ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tá a bá ti bẹ̀rẹ̀ sọ láti wá tá ẹ rí i pé ọ̀pọ̀ àìmọye nínú wa ńlọkàn wa máa sákò nídìí sọ láti ọmọ wa ti jàkadì pẹ̀lú má lọ sí di nǹkan mi padà sí di rẹ má lọ sí di nǹkan mi ẹni tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ gidi tó sì mọ̀ pọ́ lọ́wọ́ bó ṣe ṣèrò irun wọn ló máa ń ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n báwo là á ti ṣe máa rọ́kàn wa dá padà sórí ẹ̀ kì í sábà rọrùn ẹnìkan wá bá imaamu abu hanifa rahimahullah wọn làwọn gbowó pamọ́ ṣùgbọ́n àwọn ọmọ ibi táwọn gbé sí àti lásán tó sọpẹ́ làwọn yẹn ti máa lọ bá àwọn olùmọ̀ láti ṣèbéèrè lọ́dọ̀ wọn nípa tí wọn ọba mà ṣùgbọ́n alimami abu hanifa ni wọ́n lọ bá yẹn babaláwo abu hanifa nàbà wa pa wọ fún rẹ lẹ́yìn kí ló sì ṣùgbọ́n ẹlòmíì ló sọ pé kọ́mọ lọ gbọ́ kán wà ní yọba máa ti ìpẹ́ owó lọ́sọ̀ọ́nù bá láti ìpẹ́ láti àárín tó ń dọ̀jú ọwọ́ rẹ̀ nígbà tó bá dé pẹ̀lú ibi kan hmm, owó wọn ń gbé jáde lọ wọn fẹ́ gbé jáde kúrò lókè o tẹ́lẹ̀ kọ́ sọ ma ju ewu ògbé sánà yìí dọ́ọ̀bà ìpè lolówó tó ẹ dín yẹn lẹ́rí wọ́n ní fifty thousand naira hmm, yóò nà tó fifteen thousand naira sáfìrì sẹ́wọ̀n pé òfò rẹ̀ tún kù kàn yìí. gbàtà sọ fún ìmáàmù abu hanifa rahimahullah fáwọn sanwó nù abu hanifa ni lọ sàlù alákọjá kọ wa lọ sí sọ láti rákà méjì ṣùgbọ́n májàmú ni pé láti bẹ̀rẹ̀ sọ láti yẹn dé parí ọ̀gbọ́dọ̀ kankan mi sí allah. arákùnrin yìí bá lọ ó sàlù ó débi lọ́ba bẹ̀rẹ̀ sí rántí ẹ̀ àbí bò ló máa ń ṣẹlẹ̀ ẹ̀rí pé gbogbo ń tẹ́ ti gbàgbé lẹ̀ máa rántí lórí sọ́dá gbogbo ń tẹ́ sọ pé ẹ̀sẹ̀ gbàgbé gbogbo ń tí wọ́n ní kẹ́ ẹ̀sẹ̀ tẹ́ gbàgbé gbogbo ń tẹ́ kó pamọ́ tẹ́ ẹ̀ fi tẹ́ kó pamọ́ sí gbogbo ẹ̀ lẹ́yìnrántí. báyìí ni àṣetán ni bá wàá bà ó ní kí ẹ bá ṣe pé ìwọ ń tiẹ̀ iye eré ti fẹ́ tó gbàgbé kówó ibi báyìí ló gbé pamọ́ sí tó tó fi nǹkan bò mọ́lẹ̀ ah sọ láti bá di kọyakọya kọyakọya kíákíá asalaamu aleykum bó ti ṣe wá parí sọlẹ kọlọsọdọ imaamu abu hanifa ibi tí ṣètọ́ nìran létí gbogbo owó sí ibẹ̀ lọ́kọ́kọ́ lọ títí tí ó tù bẹ́ẹ̀ lọ́ba bówó ń bẹ̀ lọ́ba wa bá imaamu abu hanifa ó ní ẹ kan mo ti rí owó mu ó à ó rí báwo ó wá ti tẹ̀sán láti tó ṣe fún mi ọ̀sán kó o ó ní à bẹ́ẹ̀ bí mo ṣe ṣe Allahu Akbar báyìí ni mo rántí ibi tí mo gbówó sí Abu Hanifa ní ṣètọ́nù mi. ìwà àwòsàn láti tá à ń jíjà kadì lórí ẹ̀ báwo ni ó ṣe jẹ́ tọ́lọ́n báwo ni ròrí wọ́n ṣe sẹ́kù lórí pé tọ́lọ́n là ń rò lórí rẹ̀ sọ̀láàtì tí ọ̀rọ̀ ọ̀run tí ọ̀rọ̀ gbọ̀n kó láti wá parí sọ̀láàtì tá a lè sọ tá a lè bàjẹ́ àwọn nǹkan wo àti nǹkan wo àti nǹkan wo ló máa ń baṣẹ́ jẹ́ ká lè bá a sọ́ra fún nítorí kí jọ́sìn wa kọ́ má bàa dòtú bá ń tẹ́ mọ́ wa lọ́wọ́ kọjá pípa àríṣẹ́ ríṣe àrí dáadáa ṣe bí ká lè dáàbò bò bí ká lè sọ torí ẹni tó bá rí iṣẹ́ rí rẹ̀ sọ tọ́wọ́ àbò fún òun gangan lórí iṣẹ́ ríṣe ṣùgbọ́n ẹni tó ṣe é pé ó ṣiṣẹ́ rí kalẹ̀ ó ṣe ọ̀pọ̀ ó ṣe ọ̀rẹ́wà ṣùgbọ́n kò lè sọ níbi kó ṣubú dànù kò lè sọ níbi kó wó dànù bí aláìrí ṣe ni ọ̀rọ̀ rẹ̀ ó já sí kọ́lọ́wọ́n bá kọ́ má bà wá ń tẹ́jẹ́ àwọn kankan wà tó fi ẹ̀sìn Islam tó tọ́ka sí kí wọ́n máa ba tẹ́jẹ́ ọ̀ràn yẹn ló sì jẹ́ lórí wa ìgbé gbogbo wa ká jìnà sí kì í ṣe dandan kọjá pé àwọn nǹkan tá à ń bá ń darúkọ yìí à ń ti ń ṣe ṣùgbọ́n ká má bàa ṣe lọ́jọ́ iwájú wa tá a bá sì tún rẹ́ni ti ń ṣe ká lè bá a pàkíyèsí rẹ̀ lọ sí di pé tó ń ṣeun kì í ṣe ń tọ́da bíbà ló máa ń bani ní sẹ́jẹ́ ó máa ń sọ ní dẹni tí ò ní rí nǹkan tó lè ṣe láǹfààní lásìkò tí gbogbo èèyàn ń bùkátà sẹ́ẹ̀rì kó lè bá a rọ́nà lọ tó bá di lọ́la gbẹ̀ǹdà òkè yá mi. nǹkan alákọ̀ọ́kọ́ òun náà ni ashirku billah wal-riddatu an al-islam kéèyàn ṣẹbọ sọlọ àbí kéèyàn ti ẹ̀kọ́ ìsìláàmù lẹ́sìn kó ló ń ṣe má ẹ̀rí gbogbo ẹ̀ṣẹ̀ táwọn èèyàn máa ń ṣẹ̀ lọ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ yìí gbogbo ẹ̀ ló burú jáì gbogbo ẹ̀ lọ́lọ́wọ́n ọba ọ̀fẹ́ ìdí nì tọ́lọ́wọ́n bá fi pàkíyèsí wa lọ sídi wípé gbogbo ẹni tó bá ti ṣẹ̀ kó máa tọrọ àforíjìn kéèyàn máa tọrọ pé kọ́lọ́wọ́n ọba kó ṣàmójúkúrò fún yàn nítorí pé iná agbára wọ ká ara wo sí rán torí ẹ ẹ wá rí ìṣẹ́kọ̀sọ́lọ̀ ó ní bàbá gbogbo ẹ̀ṣẹ̀ ńlá síwájú fún gbogbo àìdá nítorí pé gbogbo ẹni tó bá ṣe kan tó kéré sí ìṣẹ́kọ̀sọ́lọ̀ fi kápẹ́yàn parọ́ fi kápẹ́yàn fi kápẹ́yàn nílé ayé èèyàn mutí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èèyàn wá jìyà rẹ̀ láyé èèyàn sì tọrọ kó tó di tó bá di lọ́la gbé ndàlùkìyàn tó bá wọ ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ó lè ṣàforíjì fún yàn lórí ẹ̀ṣẹ̀ téèyàn ṣẹ̀ ọ́ ìgbà tí ò ti tó ìṣẹbọ sọ́lọ̀ yàtọ̀ sẹ́ni tó kú lórí pé ń ṣẹbọ sọ́lọ̀ tí ò túbá tí ò tọrọ àforíjì ọlọ́run ọbẹ̀ ò ní foríjì inna Allaha la yaghfiru an yushraka bihi wa ọlọ́run ọba ò ní forí jẹ nìkan tó kú lórí pé ń ṣẹbọ sọ́lọ̀ ó sì lè ṣàforíjì ẹ̀ṣẹ̀ tí ò tó bẹ́ẹ̀ sẹ́ni tó bá fẹ́ nínú àwọn ẹ̀dá rẹ̀ ẹ̀rí ẹnikẹ́ni tó bá ti lè ṣẹbọ sọ́lọ̀ ó ti dá ẹ̀ṣẹ̀ ńlá ọlọ́run ọba kó ṣàánú wa nínú àyà mi ọlọ́ni inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha wa man yushrik billahi faqad dhalla dhalalan ba'ida ọlọ́wọ́ bò ní forí jẹ nìkan tó bá kú lórí pé ń ṣẹbọ sọ́lọ̀ ńlá ìtúbá ṣùgbọ́n tó bá yẹ pẹ́sẹ̀ séèyàn ṣẹ̀ ó kéré sí ìṣẹbọ sọ́lọ̀ ọlọ́run lè ṣàforíjìn irú rẹ̀ fẹ́ni tó bá kú lórí rẹ̀ láì tọrọ àforíjìn fẹ́ni tó bá wù àti pé ẹnikẹ́ni tó bá fi lè ṣẹbọ sọ́lọ̀ onítàn ti ṣìnà ní ìṣìnà eléyìí tó jìnà ọlọ́run ọba kó ṣàánú wa ẹ̀rí àwọn anábì ọlọ́run iṣẹ́ táwọn náà wá jẹ́nu gbogbo anábì pátá korongodo wọn wá gbé àwọn èèyàn lọ sí ìdẹ jọ́sìn fọlọ́wọn ọba lónìí kan ẹ sì jìnnà fún mi máa jọ́sìn fáwọn fi kulli ummatin rasula ti a'budu Allaha wajtanibu at-taghut dájúdájú ti gbé ìránṣẹ́ kọ̀ọ̀kan dìde láti inú kọ̀ọ̀kan iṣẹ́ àwọn èèyàn wọn òun ni pè lọ síbi kí wọ́n fún lónìí kan ṣoṣo anabi isa alayhi salam táwọn kan pè ní jésù nínú sẹ́tọ́sẹ́ fáwọn èèyàn rẹ̀ ó náà ní pé innahu man yushrik billah faqad harrama allahu alayhi aljanna wa ma'wahu an-nar wa ma lil-zalimina min ansar dájúdájú ẹnikẹ́ni tó bá ti lè ṣẹbọ sọ́nà wọn bá pẹ́rín tó sì kú lórí bẹ́ẹ̀ ọlọ́run ọba ti ṣe wíwà aljanna léèwọ̀ inú nání ọ̀padà jẹ́ ìbò sí rẹ̀ àti pé àwọn alábòsí ò ní alárànṣe kan akramakumullah ìṣẹ́bọsọ́ náà wọn bá burú jáde débi pé ọlọ́wọ́n bá kìlọ̀ fáwọn anábì rẹ̀ àti àwọn aránṣẹ́ rẹ̀ ikpe wọn gbọ́dọ̀ jìnnà sí ìṣẹ́bọsọ́lọ̀ àti pé ìṣẹ́bọsọ́lọ̀ tí wọ́n bá fi lè lọ dàn wò pínrín tí wọ́n bá lọ rọ́ọ̀lù tí wọ́n ṣe yọ gba gbogbo sẹ́ wọn jẹ́ ibi tá à lọ nù kí ni ọṣẹ́bọsọ́lọ̀ àmà gba gbogbo sẹ́ jẹ́ walaqad uhiya ilayka wa ila alladhina min qablika لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين الله ni àti ránṣẹ́ sí wa nabi muhammed sallallahu alayhi wa sallam ìwọ tó ọjà síwájú fún gbogbo ọmọ anabi adam lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alqiyam gẹ́gẹ́ bá a ti ṣe ránṣẹ́ sáwọn ẹni tó síwájú rẹ̀ nínú àwọn anabi àti àwọn aránṣẹ́ ọlọ́ pété ọba lọ sẹ́bọ́sọ́lọ́ ọba pẹ́rín ọlọ́ni mo búra pé gbogbo sẹ́ẹ̀rẹ̀ ni ó bàjẹ́ kọ̀ wá ní tán lórí bẹ́ẹ̀ wala takunanna minal khasirin ó sì máa jẹ́ ọ̀kan nínú àwọn tí ó ṣòfò ǹjẹ́ tọ́lọ́wọ́n bá bá sọ báyìí fọ́gà wa aṣíwájú wa anabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam bí tọ́ba lọ ṣẹbọ sọ́lọ́wọ́n bá pínrín tọ́ba lọ ṣẹbọ sọ́lọ́wọ́n bá pínrín ọlọ́run mo búra pé tẹ̀rí ọba jẹ bẹ́ẹ̀ náà la ti sọ fáwọn anabi tó ṣíwájú rẹ̀ ó sì jẹ́ ọ̀kan nínú àwọn ẹni tí ó ṣòfò àwọn ànábì ọlọ́ni sẹ́ni tó ga torí rẹ̀ ọba kọ̀kì báwo ni tàwa rárá akramakumullah lẹ́yìn ń fẹ́ ká ní àmójútó tó ga lórí rẹ̀ pápá jùlọ láwùjọ wa àmọ̀pá àwùjọ àwa Yorùbá adúpẹ́ fọlọ́n fún àwa mùsùlùmí náà ọlọ́run ọba ò ní kí ajẹni tí ò tó nǹkan àwọn náà pọ̀ ní ìwọ̀nba tiwa a sì mọ̀ pé ìsìláàmù tá ń ṣe ó fún àwọn bàbá bàbá kan àwọn náà lọ́lọ́wọ́n bá fi ṣe sábàbí tó kí wọ́n kọ́kọ́ gbà kó tó di pé àwọn ọmọ náà gbà lọ́dọ̀ wọn ó wá ń dé ọ̀dọ̀ àwọn ọmọ ọmọ ó ń dé orí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ tí ìsìláàmù fi débi tó dé lónìí ọlọ́wọ́n bẹ ẹlẹ́dàá wa là ń bẹ̀ẹ́. pẹ̀lú agbára rẹ̀ kọ́ má kí islam ó dúró síbi tó dé lónìí kọ́lọ́wọ́n bó tún jẹ́ kọ́ pọ̀ jù bẹ́ẹ̀ lọ kọ́lọ́wọ́n tún jẹ́ kọ́ taka jù bẹ́ẹ̀ lọ kọ́lọ́wọ́n bó tún bọ̀ jẹ́ káwa mùsùlùmí ká tún pọ̀ jù báyìí lọ. a rí i islam tá a wá gbà yìí ọ̀pọ̀lọpọ̀ nínú wa wọ́n gbà tòfin tòfin nítorí pé gba islam yẹn ọ̀pẹ ni wọ́n wọ́n islam àwọn ti gbọ́ tọ́nà ọba wa ni kò lè yá ayyuhal kafirun la a'budu ma ta'budun wala antum 'abiduna ma a'budu wala ana 'abidun ma 'abadtum wala antum 'abiduna ma a'budu lakum dinukum waliya din àwọn ti rí pé ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀nà lọ́nà islam àti ọ̀nà àti kèfèrí àti ọ̀nà àṣẹbọ torí ẹ̀ wọ́n kọ ìṣekèfèrí àti ìṣẹbọsọ́lọ̀ wọ́n kọ tọmatọma wọ́n sì kọ sílẹ̀ pátá porongodo wọ́n wá gbà fún lọ́wọ́ bọ ẹlẹ́dàá wa wọ́n gbà fún lónìí kan wọn ò ní nǹkan míì tí wọ́n ń yàtọ̀ sí wọn ò ní nǹkan míì tí wọ́n ń pè yàtọ̀ sí wọn ò ní nǹkan míì tí wọ́n ń wọn ò ní nǹkan míì tí wọ́n ń dárúkọ yàtọ̀ sí wọn wọ́n gbà fún Allahu Rabbul nígbà tí àwọn mi àwọn sì jẹni tó jẹ pé nínú àwa Yorùbá yìí wọ́n gba èsì ṣùgbọ́n wọn ò gbòfin rẹ̀ mọ́ wọ́n á máa tẹbọ sọ́nà lójú méjèèjì wọ́n sì tún láwọn ń ṣe Islam a ti ti mà wípé wọn ò ní pàdé kí Islam ọ̀sẹ́kù ìṣẹ́kù àti Islam ìṣekèfèrè àti Islam tọ́ba ti di pé méjèèjì bá ti pàdé ọ̀dájú pé Islam ọ̀ yẹra Islam ọ̀ yẹra torí ẹ̀ ò ń ṣe Islam ìwọ náà ló tún ní kíníkà tó ń wárí fún ó ń ṣe islam ìwọ náà ló ní kíníkà tó lè má gbọ́rọ̀ sí lẹ́nu ó ń ṣe islam ìwọ náà ló tún ní ọ̀fọ̀ àjípè ó ń ṣe islam ìwọ náà ló tún ní ọ̀fọ̀ kátó gbọ́dọ̀ fi banu kó tó di kó sùn ó ń ṣe islam ìwọ náà ló tún bá wọn bọ òòṣà tìlú yín òun ṣe islam wọn náà lò sí ní sọ̀rọ̀ ò ní sọ̀rọ̀ tó méjì mẹ́ta ó ní àwọn aláàlálẹ yóò gbé wa a'udhu billah òun ṣe islam òun sọ pé dùdùà yóò gbè yìí òun ṣe islam òun sọ pé ìlú yìí yóò gbè yìí a'udhu billahi minash shaitanir rajim ayna al-islam islam ò sí fọ́pọ̀lọpọ̀ ọ̀dà ẹ̀ wá ti sọ pé kò sí islam burama ọmọ ń jẹ rahimi manimi èmi yakini ẹ̀yin náà gbọ́ bí ń ṣe ń pa àwọn kọ̀ tó ní burama yẹ̀kínni fatai ọ̀dájú kan ń tan ara rẹ̀ jẹ ẹni tí máa ń ṣe islam yọ pa gbogbo ẹbọ tì yọ pa gbogbo òòṣà tì kò ní bá wọn pé nǹkan mí yàtọ̀ sí Allah kò ní bá wọn wárí fún nǹkan kan yàtọ̀ sí Allah torí ẹ̀ yọ jẹ́ni tó ṣe pé bí òde rẹ̀ ti ṣe rí bẹ́ẹ̀ ni kọ̀kọ́ rẹ̀ rí akramakumullah lọ́pọ̀lọpọ̀ àwọn ìlúwa ẹ̀rí kí wọ́n máa sọ̀rọ̀ ọlọ́nba wa parẹ́ orò tí wọ́n ń sìn yẹn sìdáyìn náà máa pé kìí ṣe islam ìṣẹ́bọ sọ̀lọ̀ ni wọ́n á máa ṣẹ́gun lọ́pọ̀lọpọ̀ àwọn ìlúwa sẹ́mi pé kí ń sìn yẹn kìí islam ìṣẹ́bọ sọ̀lọ̀ ni tó ó ti yẹ kí gbogbo ẹ̀ kó ti nǹkan àgbàgbé ọmọ gbèrè má láéláé láwùjọ wa gbogbo ọ̀nà tó ní kálukú wa bá fi lè ṣèrànlọ́wọ́ tí gbogbo àwọn ọ̀dà àkọ́tọ́ yìí tí ó fi di nǹkan àgbàgbé láwùjọ wa a gbọ́dọ̀ sapata tẹ̀rẹ̀ nítorí pé àwa náà rí àpẹẹrẹ kọ́lọ̀ wọn bá ń bínú sí wa lóríṣiríṣi ọ̀nà ẹ̀rí kí òjò ní rọ̀ dáadáa tọ́ba rọ̀ kò ní dunlẹ̀ ó lè fìgbà púpọ̀ tó ti yẹ kọ́ máa rọ̀ kọ́ máa rọ̀ tọ́ba tún rọ̀ kò tún ní jẹ́ kí àǹfààní tọ́pọ̀ kọ́ jáde nínú òkúta aláǹgbè ọ̀pọ̀lọpọ̀ àdáwọ́lé ọ̀pọ̀lọpọ̀ ni wọn kò máa yọrí sí rere nǹkan táwọn èèyàn bá pàdé ńbẹ ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ ń pàdé ńbẹ gbogbo táwọn èèyàn tí wọ́n rí yẹn tún ní rọrùn kọ́ rọrùn fáwọn bẹ́ẹ̀ni nínú nìyẹn nígbà bá ti pọ̀ ẹ̀ tí ò ní jẹ́ kí àdáwọ́lé yín kọ́ máa yọrí sí rere pọ̀lọpọ̀ ń tẹ́ lẹ́ǹsẹ̀ kò ní bọ́ sí kò ní jọra wọn. pápá jùlọ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí bá ń janu tí bá ń fọ́nu nínú àwọn Yorùbá pa àwọn gbọ́lọ́gbọ́ àwọn etí ìṣẹ́bọ́ sọ́lọ̀ bóyá àmì wò tí ì dé sí wọn bóyá àdánwò tí ì sọ̀kalẹ̀ sí wọn sámi wò bá dé tí ìṣòro bá dé ìgbà náà là máa mú mi ìgbà náà là máa mú mi ní òdodo ẹ rí i pé àwọn yorùbá náà máa da aláṣà pé má má jókòó sí díẹ̀ sìn kankan ojú kẹsì ọba tiẹ̀ jẹ́ nítorí pé ẹni tí nǹkan bá dé bá ló lè nǹkan sì dé bọ́ ń pera rẹ lọ́kùnrin ẹ pé wọ́n sọ pé jáde sọ́rọ̀ rẹ má dákẹ́ síta ara rẹ ọmọ bàbá bọ́ dákẹ́ wàlà hawla wàlà quwwata illa billah láwùjọ yorùbá wọ́n máa ń sin oríṣiríṣi nǹkan wọ́n lè sọ pé àwọn ń bọ̀gùn wọ́n lè sọ pé àwọn àwọn ń sin sùn wọ́n lè sọ pé sàgò wọ́n lè sọ pé àwọn ń bọ odò gẹ́gẹ́ bá a ti rí níbi tá à ń pa bọ̀ odò kan ń bẹ̀ wọn oríṣiríṣi nǹkan ni wọ́n kó síbẹ̀ oríṣiríṣi nǹkan ni wọ́n sọ̀rọ̀ sí ara odò yún tó fi hàn pé wọ́n ń bọ̀ níbi tó rùn rẹ̀ dé lónìí kéèyàn ọ̀rá jẹ́ kódò ní pè wàlà hawla wàlà quwwata illa billah ẹ sì rí pé àwọn ẹni tí ń bọ odò wọn láyà tó bá jẹ́ pé wọ́n láyà ni. ọyọ kẹ́nìkan nu wọn kó sùn sínú odò kó sùn sínú rẹ káwá wò nígbà tó mi bá pọ̀ tí ń sìn sàn dáadáa bí ó gbé bí ò ní gbé odò tí ọ̀mẹ́ni ti ń bọ́ nígbà tí ó sì sàn dáadáa tí lè ọkàn wọnú ni yanú ó ti kó mi ọmọ kó ọ nímú kọ́ ọmọ kó sí ọ bí ò ní sọ yẹ kí rúurú tún máa láyé tá a wà níbi táwa ti jẹ́ yí pé mùsùlùmí ń bẹ láàrin wa àwọn mùsùlùmí yẹn àwọn àtúnrí nínú wa ẹni tí ń ṣẹbọ sọ́nà ẹni tí tún pè nǹkan míì lẹ́yìn Allah kò yẹ bẹ́ẹ̀ á sọ̀rọ̀ àwọn ẹni tí ń ṣe nǹkan míì bí kéèyàn tọmọ lẹ́yìn Pọ́ọ̀lù bí kéèyàn jẹ́ pé onísàkó náà ní tẹ́lẹ̀ náà abọ́yadé náà ní tẹ́lẹ̀ náà ológun ní tẹ́lẹ̀ náà àwọn eléyìí wọ́n sọ sọ pé tún sẹ́gun orí sí mi àbí tún ṣe kinní kan kò sí tọ́yà yẹn lẹ́nu bẹ́ẹ̀ yẹn torí kò fi ọlọ́run sọ pé lẹ́yìn sábà àdìl kófìrì dàm lẹ́yìn ìgbà tí ẹ ti jẹ́ kèfèrí ẹ̀ṣẹ̀ yòówù tó tún lè ṣẹ̀ kò sí kan lè jọyàn lójúmọ́ àmọ́ mùsùlùmí nìwọ nílùú kan wọ́n rí i pé wọ́n máa gbẹ́bọ lọ sóríta púpọ̀ gbogbo oríta ló wọn lọ́daràn fẹ́ràn pé yorùbá ń gbà mí àwọn náà wọ́n máa nífura fún ká fìfura wọn ṣiṣẹ́ ń gbà mí oríta kan wà lò kàn gbogbo wọn máa dá ẹbọ jọ sóríta ọlọ́run akádàrà pé accident máa ṣẹlẹ̀ dáadáa lóríta ọlọ́kadà bá fẹ́ yọ báyìí kò lè yọ sẹ́nu mọ́tò tolumatu bá fẹ́ sẹkọnà báyìí o lè sẹkọnà mọlọkadà lẹ́nu ní gbogbo ògbà tí jàmbá yìí bá wa máa tọ́ba tẹlẹ̀ ìmà tí èsì máa sábà mẹ́mi lọ. nǹkan ẹ̀jú wá ṣẹlẹ̀ lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta ń ti ń pọ̀ àwọn èèyàn gbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fọ̀rọ̀ tó rọrọ̀ wọn wá ní kọ́mọ̀sì pẹ́pọ̀ tí wọ́n ń gbé sórí ìta yìí ní ń fa wàhálà bá conclusion wá ṣẹlẹ̀ pé ẹbọ náà ni lọ́ba ti pé wọ́n wá àwọn vigilante sórí ìta wọn ẹnikẹ́ni tẹ́ bá rí ń bọ́ọ̀bọ̀ ẹ ti ẹ bá tẹ lọ́rùn kí ti tó rọ lọ́wọ́ ẹ torí kọ́ mọ́ bàá máa kú lọ́ba di pé ta ló fẹ́ jẹgba kó fi ọ́ sí kó fi ọ́ kó fi ọ́ sí ẹni tó fi ṣe sáǹpù fáwọn ará yòókù oríta ń bá di pọ́ gbádùn wọn gbẹ́bọ̀ wá bẹ̀rẹ̀ accident ti tún dínkù ẹ̀wò bọ́lá wọn bá ṣe máa fi dínú sáwọn yìí ìlú kan àwọn náà rí pé gbogbo oríta oríta àwọn iná máa gbẹ́bọ̀ sí wọ́n ti wá pàkíyèsí àwọn èèyàn wọ́n ti nà sí hà àwọn èèyàn ọgbọ́n wọn ọgbà àwọn náà bá ń yan àwọn fìjìláńtì àti ẹ̀fẹ́ ma oríṣi àwọn èèyàn wo gan ní gbẹ́bọ̀ wá sórí ta torí mùsùlùmí ń bẹ́ẹ̀ lò ẹni tí èsè mùsùlùmí náà ń bẹ́ẹ̀ lò. nígbà tí àwọn fìjìláńtì músẹ̀ wọn ṣe fi iṣẹ́ ìwádìí padà fi hàn yí pé more than ninety percent àwọn ẹni tí ń gbé ẹ̀fọ́ lọ sórí ta àwọn ẹni tí wọ́n pera àwọn mùsùlùmí. wàlà hàwùlà wàlà kúwàtà ìlà bìlà ẹ̀yìn náà ní islam wà ló ti sọ láti rẹ̀ ṣá fáwọn jama kálukú sì túká ńgbà tó tóbi wákàtí kan sáti kò sọ láti rẹ̀ ṣá ọ̀kan nínú ọmọ tẹ́tọ́ ń gbélé pẹ̀lú bàbá ó lóun wọlé bọ̀ bàbá ìmáàmù wa ń jáde tìgbàtìgbà lọ́wọ́ ó sàn sọ mára irú ètò àwọn ẹlẹ́bọn náà máa sàn mára bí ìgbà yẹn pé ẹbọ tó gbé lọ́wọ́ ńlọ wọ́n ti sọ pé ọ̀gbọ́dọ̀ dẹ́nìkan lóhùn má dẹ́nìkan lóhùn gbígbà tí ìyẹn ti sọ náà mọ̀ ká ẹ̀ní sọ̀rọ̀ lórí sọ̀láàt ìyá ti ń ta búrẹ́dì ti ń ta bisikíìtì ẹnìkan bá fẹ́ mú búrẹ́dì lọ lórí igbá náà pé ìyá ò ní sọ̀rọ̀ bá àbí wọ́n máa sọrọ. ńlẹ̀ kò ní sọ̀rọ̀ nítorí pé àgbọ̀dọ̀ sọ̀rọ̀ nínú sọ̀láàt tọ́ bàbá ìmáàmù yẹn ọ̀sà ń gbẹ bọ́ lọ títí ó fi lọ gbé sórí ìta tí ó gbèsè ọmọ ìwà lúgọ ń wo bàbá yìí tí wọ́n á béèrè lẹ́yìn ọ̀rẹ́ yìí pé sọ́tọ́ ká tó máa tò sẹ́yìn rẹ̀ tò sẹ́yìn ta ni ọlọ́mọdé á sì yàn tò sẹ́yìn ẹni tí ń sẹ́ bọ́ sọ́lọ̀ akramakumullah á rí i pé tá a bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ lódodo ó ti yẹ ká bọ́ lọ́wọ́ ẹbọ ó ti yẹ ká bọ́ lọ́wọ́ òòṣà áá kí ló dé wọn nítorí pé tá a bá ṣẹbọ tá a bá sóòtà báwọn bàbá wa ti ṣe nǹkan ò ní lọ kò ní rọgbọ torí ẹja ṣe bí wọn ti ṣe kó lè bá a rí bí ti ṣe rí a rí pẹ́ ń ṣe bí wọ́n ti ṣe o kò sì tí ì rí bí ti ṣe rí láti ìjọ táwọn bàbá yín náà ti ṣe ó sàyẹ ká pé ẹbọ tẹ̀ ń ṣe òòṣà tẹ̀ ń ṣe òun ó yẹ kí wọ́n ti dínà kẹ́ ẹ máa kú ká sọ pé tọ ìlú kan wà tí wọ́n ti kú o torí pé wọ́n máa tó sà bẹ́ẹ̀ torí pé wọ́n máa ṣe bọ́ sọ́lọ̀ bẹ́ẹ̀ ó yẹ kí wọ́n kọ dínà rẹ̀ táwọn èèyàn máa máa sàárẹ̀ lù ó yẹ kí wọ́n kọ dínà òṣì kí gbogbo owó yọ lówó ó yẹ kí wọ́n kọ dínà kò ṣeé ṣe kọ̀ bọ́sì kọ́ máa bọ́sì fún kálukú kí wọ́n á sàlékún fún wa àwọn òsàkúgbèkúgbè ìbẹ̀rẹ̀ orí ibú ayé àtẹ̀kíyàm ètò yẹ ká pa wọn tì oṣù lè ṣe nǹkan kan dáadáa báyìí dáa igi bọ̀rọ̀ gidi èpè lásán tẹ̀ ẹ̀ mọ́kálẹ̀ tẹ̀ bá tà ń pa yóò wò ni bẹ́ẹ̀ bá tún gbé dìde yóò tún dìde ni bẹ́ẹ̀ gba létí yóò gbẹ́ ẹ̀fẹ́ dúró ni bẹ́ẹ̀ fẹ́ fọ́ lọ mú kò ní mú gbé lọ síbi kankan kò ní ké kó dùn mí kò ní kí sọpọ fẹ pa mí ni. ọ̀dà tó pẹ́ ni tí bá tún sóòsà orí rẹ̀ ti dàrú kọ̀gbọ́n. anabi wa ibrahim aleyhi salam ah ó fi sáǹpù ńlá lélẹ̀ ó ti bá àwọn èèyàn rẹ̀ sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni wọ́n gbọ́ wọn gbá anabi ibrahim wa fẹ́ ṣe iṣẹ́ yẹn fún wa in practice ọwọ́ àlọ́ sílé àwọn òòṣà wọn ọmọ àti ọfọ wẹlẹwẹlẹ òòṣà kankan òkè nínú àwọn òòṣà wọn òkè sáwọn ẹni tí ń bọ wọn fẹ bá wa o àti kó sọ̀rọ̀ àdáwò ńlá o wọn ti bẹ́ẹ̀ ṣùgbọ́n ṣe lànàbí Ibrahim fọ wọn sẹ́ni rọrùn gbàtí gbogbo wọn wá dé tí wọn á ní ta ló fojú àwọn olúwa wa rí ìmọ̀ báyìí gbogbo aráàlú ni ọmọ kan ni wọ́n ń pè ní Ibrahim ọlọ́dún sẹ́wọ̀n nabi ibrahim aleyhi salam ni ọ̀gá wọn ló ṣe torí pé ńgbà tó ṣiṣẹ́ tó ń gbà kíkọrùn ẹbí léèrè tó bá jẹ́ pé wọ́n á máa sọ̀rọ̀ ìntàwọn ẹlẹgbẹ́ rẹ̀ bá ṣe fún tó fi fojú wọn rí ìmọ̀ báyìí kọ́sọ́ ẹ sì bí àwọn náà léèrè ní tí wọ́n bá ṣe tí wọ́n fi fọ́ wọn báyìí fọ̀kúfọ̀ káwọn náà sọ ni àwọn àti bí wọ́n náà mọ̀ pé igi àti ìpẹ̀lẹ̀ àwọn ilé ìwé sọ̀rọ̀ náà à ntí sọ̀rọ̀ lẹ́sìn ẹ rí i pé òòṣà kọ́ ló fìyà jẹ ànábì Ibrahim aleyhi salam àwọn ẹni tí ń bò sà wọn ni wọn láwọn fìyà jẹ ànábì Ibrahim aleyhi salam tí wọn fi sọ sínú náà pẹni tó pẹni tó bá ṣe ń tẹnìkan ò ṣe rí ó yẹ kójú rẹ ó rí tí ojú ẹnìkan ò rí ṣùgbọ́n lọ́wọ́ bá padà la ànábì Ibrahim aleyhi torí ẹ àkọ́kọ́ nǹkan tá a gbọ́dọ̀ jìnnà sínú tá a bá fẹ́ dé bá dáadáa lọ́dọ̀ Ọlọ́run lọ́jọ́ gbẹndàlùkìyà a gbọ́dọ̀ sọlọ àgbọ̀dọ̀ pé nǹkan mi lẹ́yìn Allah àgbọ̀dọ̀ béèrè ntẹ́yìn ò lè ṣe tí nǹkan kan ò lè ṣe fún yàn àgbọ̀dọ̀ béèrè rẹ̀ lọ́dọ̀ nǹkan mi yàtọ̀ sí Allahu Rabbul Alamin. Idha sa'alta fas'alillah wa idha ista'anta fasta'in billah. tọ́ba fẹ́ tọrọ ọ̀dọ̀ Allah ni kò sí máa tọrọ tọ́ba ti wá ìrànlọ́wọ́ ọ̀dọ̀ Allah ni kò sí máa tọrọ èèyàn ní nǹkan kan tó lè fún ọ èèyàn sì ní nǹkan kan tó lè dínà rẹ̀ mọ́ kí ló wá dé tá a fi Allah sílẹ̀ tá a ní pè ẹ jẹ́ ká mójútó lẹ́yìn ẹnìkan ní alhamdulillah àwọn ìṣẹ́fọ́ sọ́lọ́ àdúpẹ́ fọ́lọ́ àwọn àni ẹ kíyèsí o ìgbà míì nínú àdúrà tẹ̀ ń ṣe ẹ ń ṣẹ́fọ́ sọ́lọ́ ẹ ti bara yín sẹ́jẹ́ nítorí pé ẹni tí ń pè nǹkan míì yàtọ̀ sí Allah ó ti ṣẹ́fọ́ sọ́lọ́ ẹnì kìtìrà kan wà táwọn èèyàn bá ka súrọ́tù yàtìn. wọn làwọn fẹ́ kí kútúbà yàtìn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tó sì rí ń jáde àwọn náà lè máa pa àwọn àfáà yẹn ike wọn ka yàtìn fáwọn kí ló kí lè tún wọn kà náà kà fúnra yín ọmọ yìí pé kò sí tó ṣe ọ̀họ́ ẹ̀yìn tí ń hún nǹkan yín ní ká ká nǹkan yín fúnra yín àníjì ká nìkan kan wá ká nǹkan kan fẹ́ nìkan. ọ̀dà yàtí lọ́lọ́ ta ló sọ pé òun ní ká ẹ máa yọ àyọká rẹ̀ àti fàtí àti ẹ̀ máa darí. Dẹ̀bá ti ké fàtí àti ẹ̀ máa ẹ̀yẹ sọ̀kọ́ lọ ìwọ lọ wo suratul fàtí àti mo ké yìí ṣe nǹkan báyìí báyìí fún mi ṣe fún mi lórí ọmọ mi ṣe fún mi lórí ìyàwó mi ṣe fún mi lórí òbí mi ṣe fún mi lórí ìlú mi ṣe fún mi lórí àwọn èèyàn mi wàlúwàyà àdúrà gbà àbùrọ̀mọ́ tẹ̀sẹ̀ wá pa àwọn kan pé wá ka kí ni fún ta ni sábà wá ké àṣìntàn wọn wá lò ní kótóbà tíra kan pélébé kan wà dùcá olùfọwọ́sẹ́l ọ̀dìn adúpẹ́ fọlọ́ pé kò tí ì dókè òǹbì àbọ̀débí ẹ̀ dáhùn <laughs> tọ tíra wọn wá láwọn ké kótóbà yàtí mẹ́ àbá àìsẹ́bọ́sọ́lọ́ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kú làlà ọ̀pọ̀lọpọ̀ nífura wọ́n rò pé gbogbo nígbà tí wọ́n léde lárúbáwá kò lè ní ìfẹ́ bọ́sọ́nà ọba nínú àìmọye. ibẹ̀ ló ti máa pé òun pèsè àdáda bíélò àdáda bíélò wàhálà bíélò fìtínà bíélò fìtínà ṣe wọlé báyìí. gbogbo bíélò bíélò bíélò sọ́nà ní dẹ́bẹ̀. ó kàn kan mí ló ń pè lẹ́yìn Allah èèyàn ti sẹ́ bọ́sọ́lọ̀ síbẹ̀ jẹ́ àkíyèsí ara jàmáà ẹjẹ àjìnà sí gbogbo ní tí ó bá bá wa ṣe jẹ kọ rọrùn láti ti sẹ nǹkan bóò lè yóò ti wá jẹ kó fúnra ara rẹ nítorí bàjẹ. kájìnà sí sẹbọ sọlọ lẹ́yìn náà ṣé àwa lè fọwọ́ sọ̀yà ní ìtìpá gbogbo ọ ọ ọ níbi táwa dé ẹ má bá wa sọ̀rọ̀ sẹbọ sọlọ mọ́ akọjẹ àkọsẹ́ ńdọ́kọjá rẹ o kọ́nà wọn bọ́ sọ wa kọ́ là wa ni anabi muhammed sallallahu alayhi wa sallam. هنا الشرك في هذه الأمة أخفى من دبيب النملة السوداء في ليلة ظلماء على صخرة صماء النبي لسه بصول انتي اتسل لنما اتنو جوي اوه اقاما كيس كنت علي فجولة ساري اوه اقاما او دا جبي اني اولي بدودو lórí àpáta tó dúdú birikiti ní òru tó sọ́kùnkùn biribiri ẹ dákun bò láti fẹ́ rí torí ẹ̀ ó ṣe é ṣe kéèyàn ti ṣẹbọ sọ́lọ̀ nǹkan máma ó sì ṣe é ṣe kéèyàn ọmọ àmọ̀ ṣẹbọ sọ́lọ̀ torí rẹ̀ à ń fọrọ ẹni má à èmi lè má mú à èmi làdáni à èmi bàbá tàfsírì irọ́ lásán kí la fẹ́ ti ṣe àní kọ́ lọ́wọ́ là wá kọ́ lọ́wọ́ sọ wa kọ́ mẹ́jẹ̀ àṣẹbọ sí lámàá mà ṣe kọ́ mẹ́jẹ̀ àṣẹbọ sí láì màá eléyìí bẹ́ẹ̀ náà àdúrà nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀dá kan ọ̀gá wa ni o ẹni tí ẹnìkan ní wà lìjánná ṣáájú rẹ̀ ẹgbọ́n náà àdúrà tá a nàbẹ̀ máa ṣe. اللهم إني أعوذ بك أن أشرك بك وأنا أعلم وأستغفرك مما لا أعلم ìwọ lọ́mọ sáájú rẹ o níbi tí ń ṣẹbọ sí ọ láìmà mo wá ń sọ̀rọ̀ àforíjì mo wá ń lọ́dọ̀ rẹ lórí ìfẹ́bọ sí ọ tó ṣeé ṣe kápẹ́ mo ti ṣe láìmà. anábì gan ọ̀yọ́ra rẹ̀ anábì ọ̀fọ́ra rẹ̀ ma torí àwa náà ẹ ká sọ́ra wàláhì téèyàn bá kú tẹ́sẹ̀ bá pọ̀ pọ̀ pọ̀ pọ̀ àmọ́ téèyàn jẹ́ mùsùlùmí téèyàn ọ̀sẹ̀ bọ́ sọ́lọ̀ ń pápẹ́ ó ti wá yẹ sẹ́yìn wò lẹ́yìn ìgbà tó gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ wọ́n rí pé òfin kankan ṣẹbọ sọ́lọ̀ ẹgbọ́n tó lọ́wọ́ bá lòun ó ṣe fún un ya ibna Adam law ataytani bi qurabil ardi khataya thumma laqitani la tushriku bi shay'a la ataytuka bi qurabiha maghfira nínú hadith qudsi ọlọ́ni wọn máa nabi Adam tọ́ba wa bá mi ti ṣe pọ̀tọ́fẹ̀ tó. láti ṣe ṣùgbọ́n tá a wá yẹ ẹsẹ̀ rẹ wò awò àwọn àtìṣe yìí ààrí pọ̀ ṣẹbọ sọ́lọ̀ wọn bá ń bẹ̀ èè sọ́lọ̀ ṣùgbọ́n àwọn ẹ̀ṣẹ̀ oríṣiríṣi kó bẹ́ẹ̀ ọlọ́run ni mo búra èmi náà wà á pàdé rẹ pẹ̀lú ntọ́pọ̀ tọ́sẹ̀ tó bílẹ̀ ti ṣe tó bó ti ṣe pọ̀ tó láforíjì torí ẹ̀ ìṣẹbọ sọ́lọ̀ nǹkan dá o ó máa ń ba ti yàn jẹ́ gbogbo ìgbà o kì í jẹ́ kó fún yàn rárá o. àsìkò tí gbogbo èèyàn fẹ́ rẹ́rìn ẹkún sùn o ọlọ́run kọ́ máa tètè bẹ́ẹ̀ torí ẹ̀ a gbọ́dọ̀ fọ́ra wa mọ́ o ibi tá a mọ̀ pàǹtí ń ṣẹbọ sọ́lọ̀ ń ibi tá a mọ̀ pàǹtí ń takotọ́ lọ́run àsọ́lọ́run lọ́kàn nínú ni rọ́ọ̀ máa bá ti bá ti lè filé ayé yìí lẹ̀ tó kú òlókè pẹ̀tọ́ dára lẹ̀ lọ́pọ̀lọpọ̀ agboolé a lè ló sàkátà àjogúnbá káwọn bàbá màmá tó mọ̀tàn wọ́n máa pìtàn fún wa pé àfi kí wọ́n náà wá júbà fún kínní yìí àfi kọ́ dáwó àti gbé lárugẹ àìsè bẹ́ẹ̀ ayé èrè ó polúkúrú musu ọ̀rọ̀ rí òní jọra wọn ọmọ lé ní bá wọ́n máa fi léyìn dẹ́rù bọ́ wọn náà o lè má bá wọn kópa nídìí à ń sọdún sàn nídìí à ń sayẹyẹ fún un ṣùgbọ́n kí wọn náà máa fowó dá sí i ẹni fowó dá sí ò yàtọ̀ sẹ́ni tó fara sí gbogbo wọn lọ dára lábẹ́ òfin ọlọ́run torí ẹ̀jẹ̀ àjìnà sí ìṣẹ̀bọ sọ́lọ̀ kọ́lọ̀ má ṣe wá lọ́sẹ̀bọ. nǹkan náà kejì nínú nǹkan tó máa ń bá yàn àwọn kankan wá wà tó ṣe pé ọwọ́ abẹ́ péyàn ń ṣẹ̀bọ sọ́lọ̀ ọwọ́ abẹ́ péyàn ti ya pèpè rí tá a lè má fura sí tá a lè má fetí pàlàbà. alákọ̀ọ́kọ́ òun náà ni asọ̀kẹ́rẹ́ tó fi dì í Kama máa fẹ̀sìn sí yẹ̀yẹ́ ẹni tí bá ti ń fẹ̀sìn sí yẹ̀yẹ́ ó ti ń lọ síbi gẹ̀rẹ́gẹ̀rẹ́ yíya kèfèrí kọ́lọ̀ ń sànù wa ẹ̀sìn kọjá ń téèyàn lè fi ṣe yẹ̀yẹ́ ẹ̀sìn kìí ṣe bí àwọn ẹgbẹ́ òṣèlú wọ̀nyẹn àwọn òṣèlú ẹ mọ̀ làwọn wá òṣèlú agbárí ọmọ èèyàn náà fi gbé kalẹ̀ lójú ọ̀nà pé tá a bá pariwo polongo rẹ̀ fáwọn èèyàn lẹ́yìn tá a pàṣẹ rẹ̀ síwájú wọn ó ṣeé ṣe kárí nínú ẹni tí wa bá tá a lérò lẹ́yìn àlejòrí àpèrè ìjọba kọjá pa àwọn àwọn náà máa rí á máa rí fáwọn èèyàn òṣèlú nìyẹn ẹ̀sìn ọkọjọ òṣèlú ẹ̀sìn ó ní gbogbo nǹkan pátá kọjá ní lè fi ṣe kọjá nǹkan ilé ayé táwọn èèyàn dálẹ̀ o ẹgbẹ́ òṣèlú jẹ́ rí yẹn lóríṣiríṣi tíyẹn bá pàṣẹ pé òun fẹ́ dá yẹ̀yẹ́ wọn lẹ̀ tó bá pàṣẹ pé òun fẹ́ fi wọ́n tẹ̀sí ọ̀dájú pé lọ́pọ̀lọpọ̀ gbà àwọn náà lè wọ́nà láti fọwọ́ bà láfíà rẹ̀ wọ́n lè wọ́nà láti bànújẹ́ nǹkan ilé ayé lásán lásán tí ọ̀já mọ̀ kankan báwo wá lẹ́sìn tọ́tọ̀dọ̀ ọlọ́run ọba wa báwo lẹ́sìn tó ti pọ́ ọlọ́run ọba ló fi ránṣẹ́ inna ad-dina ẹ̀sìn lọ́dọ̀ Allah òun náà lẹ̀sìn Islam Islam kọjá tá a lè fi ṣe yẹ̀yẹ́ nígbà míì ó lè jẹ́ pé nǹkan kan nínú tẹ́sí Islam mú wa kò bá yín lára mu ẹ̀yin ò lè ṣe ẹ wọ́n á máa fa àwọn ẹni tí bá ń ṣe é máa fi wọ́n ṣe yẹ̀yẹ́ nítorí kéèyàn míì náà ò lè bá a ẹni tí bá ń ṣe bẹ́ẹ̀ yóò yá kèfèrí o yóò dẹni tó fẹ́ Islam sílẹ̀ kódà kó ṣe pé wọ́n náà ń ṣe Islam. tọ́n bá ń fi kankan nínú ìsìláàmù ṣe yẹ̀yẹ́ kódà kó ṣe pé wọn náà ọ padà ti kèfèrí náà a gbọ́dọ̀ sọra wa jàmá àpèjúwe ẹ̀sìn wa ẹ̀sìn islam wọn ní ká fi irùngbà wa le ẹ fi irùngbà yín sílẹ̀ ìwọ ò tí ì fi irùngbà rẹ lẹ̀ ọwọ́ ń fa àwọn ẹni ẹ̀sìn wa ẹ̀sìn Islam wọ́n sọ pé ọwọ́ ọ̀tún ni ká máa fi jẹun ìwọ́n wá gbìyànjú títí títí títí láti kékeré wọ́n ti fi bọ́ jẹ́ ọwọ́ òsì ọwọ́ òsì lọ́wọ́ máa fi jẹun ọwọ́ á gbìyànjú títí títí títí ó ríra rẹ túnṣe ọwọ́ á sọ pé tani ọmọ fọwọ́ ọ̀tún jẹun bíi ti bàbá lè máàmù á ṣé bàbá lè máàmù yà àpòjúwe burúkú lọ́yẹ̀kọ́ máa fi ṣe bàbá lè má mú tí ń fọwọ́ tún jẹ tí ń tẹ̀lé tọ́nà tí ń tẹ̀lé tànàbí sallallahu alaihi wa sallam ó ti wá dàgbò tí ìwé bú lọ́dọ̀ tiẹ̀ ọ̀dà tó pọ̀ gbádùn. akramakumullah ẹ̀sìn wa ẹ̀sìn Islam ó sọ pé ẹ̀yin ọkùnrin ṣòkòtò yín tó bá balẹ̀ agbádá yín tó bá balẹ̀ ìlọ́dì yín tó bá balẹ̀ kò gbọ́dọ̀ tayọ kókósẹ̀ àìjẹ́ bẹ́ẹ̀ gbogbo ń tó bá ti tayọ kókósẹ̀ inú lẹ́lẹ́ ti gbẹ̀sán rẹ̀ ọ̀dà tábà wà fàtókè ńkọ ìsìláàmù ní kọ́ mọ́ lójúgun tẹ́lá bẹ́ sọ́ọ̀lẹ̀ gbọ́gbọ́dọ̀ táyà kókó sẹ̀ àmọ́ wa fẹ́ tètè yẹ̀yẹ́ lápèjúwe pé ẹ dákun afẹ́ bá wọn ọmọ wa sọ̀rọ̀ ṣòkòtò àbúrò wọn lókùtù wọn tún wọ̀ ẹ mọ̀ kí wọ́n fẹ́ yẹ̀yẹ́ ìyẹn ni pé ẹni tí ṣòkòtò rẹ̀ bá ti lóòkè wọ́n ní ṣòkòtò àbúrò lọ́wọ́ òun fẹ́ fi ṣe yẹ̀yẹ́ mi ntí máa yọ ọ̀yọ́ nínú ẹ̀sìn Islam òjò bá náà lọ èèyàn kan fẹnu kọ ni kọ́lọ̀ mẹ́jà fẹnu kọ àwa náà wàá sọ pé sọ́dá kẹ́yìn ọmọ wọ ṣòkòtò ẹ̀gbọ́n yín tó bá yẹ pé àwọn àbúrò àwọn ọmọ yín bá wọ tàwọn àbúrò wọn tàwọn ẹ̀gbọ́n yín tẹ̀yìn wọ̀ nǹkan tẹ̀bí tìyín náà wọlé tẹ̀gbọ́n lẹ̀yìn náà wọ̀. ẹja kí ìsara òun ìfẹ́ ti ṣe o nídọ́kan àwọn lẹ́nìkan bá fẹnu kọ wọn láwọn olùmọ̀ láàrin wa n'i àwọn sàhábà ọ̀jẹun burúkú ni wọ́n bẹ́ẹ̀ sì ni ó tó burúkú ni wọ́n tó gún bá dé kọ́sọ́ ju bá ń lọ. àbá lẹ́nìkan bá búra ọkọlọ́n búra mẹ́ màá sì gbé ọ̀rọ̀ yìí dé gba Muhammad wa arákùnrin yẹn bá lọ bá jọ ń bọ̀ òun ọmọ pé kóun tó rò ó kóun bọ̀ wá tu fún alukurani ti sọ̀kalẹ̀ ọlọ́run ti fa nàbì ń rò ọfẹ máa sọ ntọ́sẹ̀lẹ̀ anábì lọ́lọ́ ti sọ ayé alukurani kalẹ̀ ọlọ́ni wàlẹ̀ insa alisahum lẹ́yìn kúlún na innama kunna na kóòdù wàna làcàb kul abilahi wa ayatihi wa rasulihi kuntum testahzi'un. la ta'tadiru qad kafartum ba'da imanikum ọlọ́ni tí wọ́n bá fi wọ́n léèrè sọ̀rọ̀ tẹ sọ̀n kí ló dé tẹ̀yìn ti sọ̀rọ̀ ẹ̀ wọ́n ní à wọ́n ànábì wọ́n kàn ń fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ ni eré àtẹ̀fẹ̀ lásán là ń ṣe à ọlọ́ni sọ fún wa ṣé ọlọ́n àti alukurani rẹ̀ tó sọ̀kalẹ̀ àti ẹ má wulẹ̀ wá wá wí kan o ẹ má bá ti kò ṣòfò ẹ ti ya kèfèrí lẹ́yìn tẹ́ jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ subhanallah torí ẹ̀ ló ṣe jẹ́ pé láyé òde òní ara àwọn èèyàn tí wọ́n máa fa alukur'ani ṣe yẹ̀yẹ́ ara àwọn èèyàn tí wọ́n máa fi sunna ṣe yẹ̀yẹ́ ara àwọn èèyàn tí wọ́n máa fi islam ṣe yẹ̀yẹ́ ló kọ pé àwọn tiẹ̀ tó jẹ́ àbá ti ń pè yẹn lọ sí jẹ́ ló kọ pé àwọn táfẹ́ pa yín lẹ́nu wọ́n máa fẹsẹ̀ islam se yẹ̀yẹ́ wọ́n máa fa alukurani ṣe yẹ̀yẹ́ gbogbo èèyàn pátá ló gbowó lọ́dọ̀ rẹ wọn mọ bó kọ rẹ̀ jáde náà alukurani fífa alukurani ṣe yẹ̀yẹ́ nù tọ́sán yàn di gbowó wọ́n ti ní ẹ̀ ọ̀fẹ́ gbowó lọ́wọ́ yín ní jàre. tọ́wọ́ ti dàbí wọn tó kó wọn kà á. ọ̀dà aflaha man tazakka wa zakara isma rabbih fa salla pé fa salla nù. ẹ̀ pé láyéláyé táyé ìdọ̀rùn ọlọ́run ti ẹ̀ lè sọ fa nù alukurani ifá ọ̀sọ̀lá ọlọ́run mẹ́jẹ̀ òfò ní bá a ti. torí pé alukurani lélẹ́yìí ọ̀dọ̀ ọlọ́run ọba ló ti wá. بل هو قرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون القرآن لليل القرآن يصربش القرآن يصنعسه الله وامي فابسي أبوكا أبوكا بولو داكالا بي وانسا دوا باكالا ọ̀rọ̀ ni hmm, ọlọ́run dá ọkọ̀ yín náà alukurani ẹ̀yin tẹ́ ẹ máa kí ó ń bọ̀ làkàlà wà nù alukurani. lọ́ba lọ́lọ́run sọ pé alẹ́rí akálà maharaka ẹ dàpọ̀ ẹ gbọ́rọ̀ fífa alukurani ti yẹ yẹ ọlọ́run sọ pé alẹ́rí ankọ́bọ̀ alẹ́rí ankọ́bọ̀ ó ti wá di akálà ó ń sọkúsọ aláìlórí lọ́wọ́ ẹ dákun kí la fẹ́ sọ fọlọ́ ní ọgbẹ́ni dàlùkì yá ma nta jẹ tí ọ ta àwa jẹ kọ gba tí ò ní tán lọ́wọ́ wa èló gan ni wọn fọ tí ọ gbọ́n sí kó lára rẹ torí ẹni tọ́lọ̀ ń bá ti kò sí mọ́ láti inú ìyá rẹ kò sí iye tí a lè fún láyé tí ò dolówó. akramakumullah kama fẹsẹ̀ ṣe yẹ̀yẹ́ kọsáyè fún o tẹbẹ tí wàá débi táwọn kan ti sọ fẹsẹ̀ ṣe yẹ̀yẹ́ bá wà ẹ mẹtọkọ tiwọn o. tẹ́lẹ̀ tókò tí wọ́n ìdájọ́ tí iná ọjà sí tẹni tó ti won idajo ti ina oja ti teni to ti ku ona islam torí pé fẹ́ẹ́ islam ṣe yẹyẹ. oko ti bí fọrọ ha وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره إنكم إذا مثلهم إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا tibọ́lọ̀ ti sọ ayé alukur'ani kalẹ̀ kó tẹ́ ẹ bá débi tá a ti fọ̀rọ̀ ọlọ́run ṣe yẹ̀yẹ́ ẹ gbọ́dọ̀ jókòó pẹ̀lú wọn. àyàfi tó máa ń sọ̀rọ̀ mi tí ò ní gbé tí ò ní ṣe pẹ̀lú pàǹfọ̀rọ̀ ọlọ́run ṣe yẹyẹ ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ tẹ́lá fi lè jókòó láàrin wọn ọlọ́run ní bí wọn lẹ́yìn náà rí ọlọ́run ti kọ́ ẹ̀yin múnáfíkì àtẹ̀yìn kẹfẹ́rí jọ nù náà jahannam ọlọ́run sànù wa bí ẹ ṣe sọ pé òun ọ̀fẹ́ àlìjáná tọ́lọ́run fún àwọn ànábì àlìjáná àwọn ṣú ló ń fẹ́ àwòrán bìlá Islam ṣe yẹ̀yẹ́ ẹsẹ ká kíyè sára irú rẹ̀ lọ́wọ́ àfọwọ́ ló ń kólé oníkàwọn ọmọ rẹ̀ ọmọ àwò ó ti ẹ̀ fẹ́ràn àbá yìí pọ̀ bí máa pààyàn lẹ́yìn àbá tí wàá di tàlítàlí wàlà hawla wàlà illa nínú àwọn nǹkan eléyìí tó ṣe pé òun náà tún máa di ẹni tó kù nínú ẹ̀sìn Islam òun náà ní tíyàn kórìíra kankan nínú ẹ̀sìn pé mo gba ti islam gbogbo ti islam mu àmọ́ gbà mm, àmọ́ nǹkan báyìí báyìí ṣe tẹ́mi lọ́rùn èèyàn ti fi islam lẹ́nu ọ̀fẹ́ ọ̀fẹ́ ọgbọ́n ọ̀fẹ́ torí pọ́nlọ́ ńlọ́fẹ́ tẹ́lẹ̀ islam kọjá àwọn àbá àlù wa ọkọjá àwọn àbá àgbègbè wa ọkọjá àwọn àbá àgbáyé nítorí pé ntọ́lọ̀ ọ̀fẹ́ ni wọ́n pè ní islam. torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó lù mọ́ ọmọ àtọ kìí ṣe dandan náà ti ṣe. àmọ́ ilé yìí ju agbára gbogbo wa lọ tọ́lọ́ náà lọ sọ àti gbọ́dọ̀ yí padà. ti rí bẹ́ẹ̀ ajẹ́kọ́ ń jàǹbá ni wá ń jàǹbá ẹ̀sìn. sori ẹnìkan sọ pé òun hijab hijab báwo táwọn obìnrin ò ní smart káwọn náà wọ jeans wọ́n wọ t-shirt kó fi bòrí tí ò ju ìkísà léwọ́ kó fi sórí lọ torí káwọn náà lè bá àtisẹ́ ọ̀dájú kọ́ gbádùn kọ́ gbádùn sọ̀rọ̀ lomi pírọ́blẹ́mù lé rẹ̀ ní ọ̀fẹ́ sọ di pírọ́blẹ́mù àlòmà sọ̀rọ̀ àwọn ìyàwó tiẹ̀ ti yarí ma lọ àwọn ìyàwó ti ya kántáfìtì ma lọ́wọ́ yóò wá fẹ́ takun gbogbo àlọ́ ma pé ókè ńgbà tá a ti ra àwọn ìyàwó yìí kọ̀ǹtró ẹ̀yin obìnrin yòókù náà ẹ̀dì bẹ́ẹ̀ wọ́n má bàa máa fi ti yín bú wa. yóò mọ wá kórìíra kankan nínú tọ́lọ̀ ń ṣe lófin. àṣetúrò àdáwò ń bá bọ̀ kápẹ́ ìyàwó rẹ̀ wíwíwí kọ̀ gbọ́ sẹ́lẹ̀yìn wá lè dípò yí ọ̀rọ̀ lọ́n padà bí tọ́ bá kórì rẹ̀ bá pé sẹ́yìn lè dípò ọmọ takuntà nàbì torí ẹ ẹni tó bá ti lè kórìíra kankan nínú ntọ́lọ̀ wọn bá ti lẹ́sìn onítàn ti nínú ẹ̀sìn islam o ma fa tá a fi nítorí kórìíra sọ̀kalẹ̀ ni tí yẹn bá ti lè kórìíra sọ̀kalẹ̀ iṣẹ́ rẹ̀ ó bàjẹ́ má bà wà ní bákan náà nínú nǹkan máa jẹ́ kí irú rẹ̀ ó tún òun náà nìkan máa tẹ̀lé ntọ́lọ̀wọ̀n ọba tó bínú sí ntọ́lọ̀wọ̀n ọ̀fẹ́ tó bínú sí kọjá pé làwa tẹ̀lé gẹ́gẹ́ bí ẹsẹ̀ káti kórìíra tó lè dúkọ́ lọ́wọ́ yọnu sí wa yìí máa jẹ́ kí iṣẹ́ yẹn ọba jù ma fa ọlọ́ni tó náà kórìíra sọ̀kalẹ̀ ti kórìíra ntí ọlọ́run ọba ẹlẹ́dàá wa tọ́ yọnu sùn ọlọ́run wa bá àwọn ẹsẹ̀ jẹ́ nkẹlẹ́ kejì nínú nǹkan tí ma bá yẹn ẹsẹ̀ jẹ́ tá a gbọ́dọ̀ jìnnà sí ọ̀nà làdádálẹ̀ àdádálẹ̀ ọ̀nà ni ká ti àfikún kankan àbí ká ti àyọkúrò kankan nínú ntọ́jẹ́sì ẹ̀fikún abẹ́dín nínú ntọ́jẹ́sì léyìí tó tako ẹ̀sìn tọ́lọ̀ fi rán nàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹ̀dá nǹkan kan lẹ̀ àwa wo ẹ̀sìn islam arífin nǹkan yẹn kìí sara rẹ̀ nǹkan yìí nǹkan tuntun ni ẹsẹ̀ lẹ́ẹ̀ma kò sáyè fún nítorí pé nǹkan tí ọlọ́run fúnra ara rẹ̀ bá ti pé kò sáyè fáwọn èèyàn láti tún sọ pé àwọn fẹ́ẹ́ ṣe nǹkan kan bẹ̀ ju pé kẹ́ ẹ tẹ̀lé lọ bó ti ṣe wá àbùkátà láti máa ṣàdádálẹ̀ nínú ẹ̀sìn islam àbùkátà ah, rẹ̀ rárára al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islam dina ọlọ́run ló ti pé ẹ̀sìn fún wa ẹ̀sìn tó ti pé látọ̀dọ̀ ọlọ́ kí wọ́n làwọn atọ́fẹ́ ṣe sí ọ dájú pé gbogbo ń tẹ́ balẹ̀ ṣe sí kí ìsara rẹ̀ àdínkù ni ó kó bá kọ̀sáyì fàdàdàlẹ̀ nínú ẹ̀sìn islam eléyìí ló máa ń fàjà láàrin mùsùlùmí sí mùsùlùmí lọ́pọ̀lọpọ̀ gbà eléyìí ló máa ń bí ọ̀pọ̀lọpọ̀ bàbá kọ́ta kété sọ́mọ rẹ̀ ó tiẹ̀ máa ń bí káwọn bàbá mi wọn láwọn ó ṣépè fọ́mọ àwọn ọmọ ń bí kí ọ̀pọ̀lọpọ̀ jàmá nínú ìlú ẹyọ kan kí wọ́n ta kété sáwọn ọmọ kan wọ́n máa sọ pé ẹ bá sùn mọ́ àwọn ọ̀gá yín ṣe ẹ̀yin náà má bá wa ṣe. kí ló dé ṣébi gbogbo wa jọ ní mùsùlùmí ní gbogbo wa la fẹ́ wà lẹ́nà àbí ń bẹ nínú ẹni tí wọ́n sọ pé anabi Muhammad sallallahu alaihi wa sallam kì í sànàbì tòun bí kí ló dé tó fi jẹ́ pé tó bá ti kan ọ̀rọ̀ mọ́sàdádálẹ̀ mọ́sàdádálẹ̀ ìjà là á máa gbé kojú ara wa. tó fi jẹ́ pé wọ́n yẹ kọrin eré kí àwọn ọmọ tí ti ń ṣe súnà wọ́n yẹ sọ̀rọ̀ wọn dáadáa àwọn ọmọ àwọn ọmọ ò ní sàlùbáríkà ẹ̀yìn tà ní ìyẹ́kúkú sẹ́yìn lẹ́ ń tà bóòlù ẹ̀yìn ti kó wọn wọ́n lè sọ pé àwọn ọmọ tó ti gbá wèrè mẹ́sìn wèrè báwo. ṣé ẹ mọ̀ pé tíyà pa ẹnu bá ṣẹlẹ̀ láàrin wa ń bọ́lá ẹ̀ padà padà sí. ọ̀rọ̀ ọlọ́run àtọ̀rọ̀ anábì Muhammad sallallahu alaihi wa sallam kò yẹ káwọn mùsùlùmí máa ṣe fanfa tí ò ní tùmọ̀. pèsè àtinú àti ẹlẹ́yìn ti jáde ni àti pé sátara ẹyin láti ẹ náà ti jáde èké lélẹ́yìn wọn kò ní mú nǹkan kan jáde gbogbo ẹ̀ lọ jáde nú ara wọn. torí rẹ̀ àdádálẹ̀ agbọ́dọ̀ jìnnà sí. iná ni máa ń fà tí wọ́n fi máa pé àwọn àfa àtijọ́ àtàwọn àfa ayé ìsìn ayé kan náà lájọ àbá ẹ̀yin wá ti tàtijọ́ àwọn ilé ti tàyè ìsìn wọ́n lè pé àwọn àfa àgbà àwọn náà ẹ̀yin àfa àgbà dà. wọ́n lè pa àwọn àfa àlù àtàwọn ọmọ àwọn kọrùn ayé àdánù báwọn sọ daa bẹ́ẹ̀ kò kúkú daa bẹ́ẹ̀ gbogbo wa ló yẹ ká máa ṣe sunna ntutu atako sunna ni wọn pè ní kíni bẹdà àdàdàlẹ nísìsiyìí tó máa ní tani ń tẹ̀lé sunna ànábì wàláì ẹlòmíì nígbà bá náwó méjèèjì sókè yóò tún lẹsẹ̀ méjèèjì pẹ̀lú ẹ̀ ó sì lè jẹ́ pé bàbá àṣàlẹ̀ ni ní dìbìdà táwọn alóníbìdà wọn ní kọ̀wá kọ̀wá lónìí. ṣùgbọ́n tá a bá gbé tí oníkálukú sórí àtẹ ìdáǹtẹ̀lẹ̀ súnà nàbì pọ̀ tẹ́lẹ̀. àdádálẹ̀ máa bàtẹ́ jẹ́ ni àdádálẹ̀ máa kó báyẹn ni àdádálẹ̀ máa ba gbogbo ń tọ́ba dàbí ìgbà tó ti fẹ́ dáa yóò wú tégbòtégbò tí ò ní sí ma. sára ń bínú sí pẹ́nìkan sọ fún apẹ́ ìjìnlẹ̀ sádàdálẹ̀ sádàdálẹ̀ wa ń bẹnu tọ́ dalẹ̀ ẹ gbó kọ́ńgálẹ́dẹ̀ Yorùbá àdádálẹ̀ ìwọ fúnra rẹ̀ lọ dálẹ̀ kò níbi kan fẹ́yìn yorùbá rí yorùbá ń sọ torí délé agbọ́dọ̀ jìnnà sí anabi muhammed sallallahu alayhi wa sallam nínú hadithi ummul mu'minin aisha radiyallahu anha ó ní man ahdatha fi amrina hada ma laysa minhu fa huwa rad ọlẹ́nikẹ́ni tó bá sàdáadáa lẹ̀ kankan nínú ẹ̀sìn wa yìí ní tí ò jára ẹ̀sìn wa tẹ́lẹ̀ ọlọ́wọ́n ọba yóò dàkáyà rẹ̀ padà fún iṣẹ́ bàjẹ́ tádàdá lẹ̀ bá ti wọnú kankan ìbàjẹ́ ni. nínú rìwáyà mi mànà àmìlà àmẹ̀rẹ̀ lẹ́yìn sàárẹ̀ yìí àmúrónà fọ̀húwọ́rọ́t gbogbo ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ kan kí èsì àwọn alápá lẹ́sẹ̀ kó ṣe àdàkàyà rẹ̀ padà fún un. ẹ̀yẹ wa wo oríṣiríṣi àdàdá lẹ̀ ẹ wo oríṣiríṣi àdàdá lẹ̀ táwọn èèyàn ń ṣe láwùjọ wa. lọ́yẹ pé wọ́n tẹ̀ bàtí ọ̀pọ̀ ẹ̀mẹ́yìí wọ́n sì ń retí ìkórè rẹ̀ ló ń fẹ́ kú sí kẹ́nìkan ọmọ bò ń sọ pé kódà. lápèjúwe ní ìsìn tó kù bá kú láwùjọ wa ìgbà tó kù kú yun ẹ̀rí ké gbogbo ẹni tó dorí àwọn tó bá débi tó kù ti kú yóò sorí kọ́ yóò dákẹ́ pẹ̀lú ẹ̀dùn ọkàn bí ò sọ méje lójú. ǹjẹ́ nígbà tó kù kù ẹ bá ń ṣàkíyèsí táwọn èèyàn máa pọ̀ ń bẹ̀ nípa fẹ́ kópa nínú sọ̀dáàtùl jànáza táwọn èèyàn máa pọ̀ ń bẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn pọ̀ lọ títí kọ́dà ẹlòmíì tún lè sọ pé wọ́n ti dá fóun pé kó wọn má máa lọ ibi tó kù bá ti kú ara ṣírùkù tá à ń sọ̀rọ̀ tá ló dá fóun. ẹ nira àwọn èèyàn kan pọ̀ lọ títì tọba adijọ́ kẹta òkú tọba adijọ́ kẹjọ òkú tọba dogoji ọjọ́ òkú ó hajjil akbar gbogbo olùwàgbà péjọ láwa ni ọmọ kọlu láwa ni láwa ni ọmọ kọlu láwa ni gbogbo àwọn lè máa mú péjọ a rí Muhammad sallallahu ó ní tí òkú bá kú sẹ́yìn bá wá kópa nínú àti ṣe sọ̀láṣì jànáza sí lára ẹ gbàládá ńlá kan kírọ́ọ̀t wọ́n pè ní karat kírọ́ọ̀t yẹn àdìsí kan tó túmọ̀ rẹ̀ mithlul jabalil azim gẹ́gẹ́ bí òkè ńlá ìnìládà yẹn pọ̀ torí pé kópa nínú sọ̀láṣì jànáza. anábìnrin tí a bá tún wá tẹ̀lé tẹ̀fà débi tí wọ́n ti sí ẹ̀sùn gbaládẹ́mì kírọ́ọ̀t òun náà tún pọ̀ ó dàbí karat wọ́n tún túmọ̀ karat yẹn mẹ́tìlú ní sẹ́fẹ̀lì làbí gẹ́gẹ́ bí òkè ńlá. ẹ ní rí káwọn èèyàn pọ̀ ńlẹ̀ Yorùbá mẹ́wọ̀n wọ́n yẹn pọ̀ níbi tí wọ́n ti fẹ́ ṣe sọ̀láṣì jánásà ó ti gbọ́ tí wọ́n bá fẹ́ ṣe bídíà tí fẹ́ ṣe bídíà yìí láwọn àni ọmọ akọlura wọn àdádálẹ̀ àdádálẹ̀ dèé àwọn lè mọ́mù mi tó ti bá a débi pé òkú lẹ ló kú yìí o kí bàbá ìmáàmù tó lè wá ẹ ṣàlàyé ṣé ìjọ kẹta lẹ́sẹ̀ àbí ìjọ kẹjọ tẹ̀sí búùkù kalẹ̀ àìsí nípinnu ètò ẹ̀ bá ṣe ó túmọ̀ sí wípé bàbá ìmáàmù ni wá ṣe solatul janaza subhanallah wọ́n wá fẹ́ sọ àdáda lẹ́dẹ̀sìn wọ́n fẹ́ sọ ẹ̀sìn dẹ̀sìn mára wọn lọ́wọ́. ẹtún wà dáadáa lẹ́mí tó yẹ pé ńgbà tí a bá ń ṣe sọ̀látùl jánásà tó kù lára wọ́n lè sọ yìí pé iye lè má mú tọ́ wà ń bì iná iye sọ̀látùl jánásà táwọn ọ̀sẹ̀ lè má mú kọ́ bọ́ wájú ó ti ṣe ọ̀sálámà ìmáàmù yóò tún bọ́ wájú olóòtú sí àwọn èèyàn wọ́n tún lẹ́yìn rẹ̀ wọ́n tún sálámà ìmáàmù yóò tún wájú gbogbo eléyìn àdáadáa lẹ̀ àdàpọ̀ ẹ̀ má kó sọláàtì janaza bá ti sẹ́yìn òkun tító bá wọn ti ẹ̀sùn ti dírámà kan bì kan èyí tó ga lọ mọ́mù kan bọ́ wájú náà Allahu akbar ó ti ní Allahu akbar ó ti ní ó ti sọ mẹ́ta ọba falẹ̀ mọ́mù mi ìtiwájú pé ìwọ náà bọ́ ọbẹ̀ lórí sọláàtì ní dírámà yìí ti wáyé o mi náà tó bá náà tó Allahu akbar ńgbà tó ṣe mẹ́ta tó pé mẹ́ta ìmáàmù alákọ̀ọ́kọ́ kan fà látẹ̀yìn ó so ọba bá wájú sọ ẹlẹ́kẹ̀rin ọwọ́ òkú ọmọ pé kí ni oní àti pọ̀pọ̀lọpọ̀ àwọn lè má mú igan wọn ò má kí làá máa wí gan tá a máa ṣe sọ láti jànáza ẹlòmíì lè máa súfè wọn ṣe torí wọn máa wọn máa gbọ́ àwọn lè má mú mi ṣe máa jáde báyà fáti àlàwọn kété ọmọ báyà sọ láti wọn ṣe bá Muhammad sallallahu alaihi máa nígbà tó òkú ọkùnrin là ń ṣe sọ láti ti lára torí á dáadáa ẹ̀jẹ̀ àti nàìjíríà pátápátá yìí máa sẹ́jẹ̀ yìí gbogbo níta ẹ̀rọ pé ẹ̀rí gbà lọ́dọ̀ ọlọ́run ẹ̀ní padà rí gbà torí padà dá lẹ̀lẹ̀ tìtẹ́ gbélé ayé sí kọ́lọ́ mọ́tò tiwa bẹ́ẹ̀. ìgbẹ́lẹ̀ kẹta nínú tí máa bá sẹ́jẹ̀ eléyìí tá a gbọ́dọ̀ jìnà sí òun náà ní kárí mi náà ní gbogbo nǹkan àti nítorí kọ́nà ọ̀bọ lè fún wa ńlá dá àti nítorí káwọn èèyàn lè rí wa kó lè bá kan sára sí wa kó lè bá yìn wá nì ní tí wọ́n pè ní kárìmì kárìmì haramu ni ó sì ń bẹ nínú kaba irikolo nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tó bá ti lè wọnú sẹ kí máa bá yàn sẹ jẹ ni torí ẹ̀ a gbọ́dọ̀ jìnnà sí kárìmì torí ẹ̀ làwọn olùmọ̀ wá sí sọ yìí pé. kò sí ń kò sí ń tí àtijọ́ lógun tó máa ń fúnyàn ní wàhálà bí ọ̀kẹ́yàn àtijọ́ kan lógun kọ̀rọ̀ bẹ́ẹ̀ sọ fọ́kàn yín pé torí ọlọ́ọ̀ ni mo ṣe ń ṣiṣẹ́ yìí ń ṣe àwọn èèyàn tí ń wò mí kì ṣe wàhálà wa kó le káti àwọn èèyàn wá wà ń bẹ̀ wọ́n ń wò yìí nínú mọ́sálásí ẹ wá sí Allahu akbar alhamdulillahi rabbil alamin àti wa ọkàn yín ṣètò ọ̀nà wa sọ fún kẹtọ ọ̀hún aláàjì wa ń bì o ìmáàmù bẹ́ẹ̀ ń bì o dùn rẹ dáadáa bí Ibn Mas'ud bí Ibn Mas'ud ṣe kí al-Qur'an débi pa nàbì sunkún wọn náà dùn dáadáa wọn lè bá kan sára sí ọ pé lè mọ ọ ní àtẹkùbọ sáábì. ẹ̀rí pé tí máa tẹ àwọn èèyàn láàmú ni àwọn èèyàn ṣàkíyèsí pé ọlọ́ọ̀mọ ni mò ń fún ọlọ́ọ̀mọ ni ó fún mi ládàá kì í máa ṣe èèyàn ìmọ̀ ní nǹkan kan tí mo fẹ́ gbà lọ́dọ̀ àwọn èèyàn ìní máa bí kárí mi jàmá kárí mi kìí sèso rí kí máa padà sọ̀yàn dání tí ó múlẹ̀ tí ó mọ̀ fún ni ọlọ́run sọ nínú ولأن انا ادنى الشركاء عن الشرك من عمل عملا اشرك معي فيه غيري تركته وشركه انا نمرر تايو كني كون في ميسي اوروكو كني كانينو اوان كاكان مرر تايو كني كون في كاكان سوروكو كلوم تورينا يعني كني تو باتي سكه tó wá fi nǹkan kan sorogún pẹ̀lú mi nínú sẹ́wọ̀n máa pàtì pẹ̀lú ẹbọ rẹ̀ tó ṣe yìí. eléyìí túmọ̀ sí pé ìdílé àpèjọ nínú alákọ̀ọ́kọ́ títí parí alákọ̀ọ́kọ́ yìí ọkàn yín olórí pé ọlọ́run tù. rákà ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹsẹ̀ láti rò kú hamida. bẹ́ẹ̀ ni ṣètọ́ni bọ́ sí i lọ́kàn lọ́bẹ̀rẹ̀ sí ni tó sí i à ṣé nítorí àwọn èèyàn bọ́lọ̀ ń bá ọ àwọn èèyàn náà ọ bàbá ṣe nǹkan tó rọlọ́n ṣé nítorí àwọn èèyàn náà tọ̀ abẹ́rẹ́ nǹkan kárí mi bá wọnú ọkàn rẹ̀ gbàtí kárí mi wọnú ọkàn rẹ̀ ni wọ́n bá lọ ń bá lọ ń bá lọ kó fi èyí tó wọnú ọkàn gbogbo ọ̀nà àsùbá yìí ti bàjẹ́ tó lè ṣe àsùbá mi tí ó ṣe ń torí tọ́lọ́ nìkan rárá àyíká àsùbá méjì lọ́jọ́ kan. èyí tó ṣe lónìí àti ìdánù iṣẹ́ ń bàjẹ́ ọlọ́run dákun wa. bóò láti wá sọ́ra ń bi kárí nu àfi ká fi sórí wípé ọmọ èèyàn ní nǹkan tí ó fún un ọkàn tó lè ba tèmi jẹ ni tó lè kó bá mi. àwọn èèyàn ti wà ń bẹ̀ àwọn èèyàn tẹ̀ ń rí òun ẹ kà wọ́n kún òpó onú mẹ́tíláṣí àtògiri rẹ̀ torí bí ẹ bá wà nù ilé tó pò ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó giri ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ẹ sáà ní ti kárí mi tó giri ẹ ní ti kárí mi tó pò so bẹ́ẹ̀ lẹ́sẹ̀ ká àwọn èèyàn kún ọ̀nà lílọ tí wọ́n ń bọ̀ nǹkan lílọ bíbọ̀ wọn kọ́ ẹ fi wọ́n pe bíi cotton cotton tí wọ́n fi sára window tátẹ́gùn bá ti gbé yọ́ọ́ máa fò báyìí náà ni yọ́ọ́ máa fò báyìí ẹ ká àwọn pẹ́ni tó sí bẹ́ẹ̀ ẹ̀yin ọmọ wò pé iwájú Allahu lẹ́wà ẹ̀ sì ní kankan tẹ́ lè gbé pamọ́ sí ọlọ́run tẹ́ wà níwájú ẹ̀ ẹ sì máa rò yí pé báwo lọ̀rọ̀ yóò ṣe já sí nígbà tọ́lọ́run bá gbé yín dìde torí àti bọ́ lọ́wọ́ kárí mi fún gbogbo ẹni tó bá fẹ́ rọ́nà lọ lọ́jọ́ gbé radiyallahu anhu wọ́n jẹ́ àdéhùn kan tí imam muslim gbé jáde ó sì jẹ́ àdéhùn tó ti pọ̀ banilẹ́rù ọlọ́nàbà muhammed sallallahu alayhi wa sallam àkọ́kọ́ ngbàdẹ́ni tí ń bi Abu Hurairah léèrè nípa àdéhùn yìí tí ń bi léèrè nípa rẹ̀ Abu Hurairah kó tó lè sọ àdéhùn ó dá kútó ẹ̀ lè lò kó tó lè sọ tọ́ba ti ronú kó wọ́n bẹ̀rẹ̀ sí sọ yọ̀dà kú tọ́ba tó ti tají. tó tún ronú kó wọn sọ yóò tún dákú níbi táàdì sì lágbára dé tọrọ ni Ọlọ́run ọba Ẹlẹ́dàá wa àwọn èèyàn àkọ́kọ́ tí ọkọ ṣèṣirò fún jọgbìn dàlùkìyàmà wọn jẹ jagunjagun àtẹni tó mọ alukurani olùmọ jagunjagun àti olówó máa wá bí léèrè lọ́jọ́ ìwọ tá a fún lálùkùránì tá a fún ọ nímà kí ló fa alùkùránì yẹn ti lọ́sọ̀ pé wọ́n lọ wọ́n máa ń ké lóru àti lọ́sàn-án wọ́n sì ń tẹ̀ láti ẹ̀rẹ́ tó wà nínú ẹ̀ ọlọ́wọ́ bẹ́ẹ̀ lé dáwọ́ ni rárá ń ṣe ló ṣe nítorí káwọn èèyàn ọlọ́wọ́ ni irọ́ lọ pa àwọn mọ̀lẹ́kà náà ni irọ́ lọ pa ọlọ́wọ́ bọ́ ni nítorí dájú òun náà ní pé ń ṣe ló kí alukurani yẹn nítorí káwọn èèyàn lè bá pè lálẹ́ alukurani ńṣe lọ sọ̀rọ̀ ọmọ yẹn kó lè bá pè ọ lólùmọ̀ wọ́n sì ti pè ọ bẹ́ẹ̀ kò sí ní tí wọ́n sẹ́kù fún ọ lọ́dọ̀ àwọn ọlọ́run ọba lónìí ju iná lọ. bẹ́ẹ̀ ni wọ́n fi jagunjagun agbára tọ́lọ́run ọba fún ẹ báwo ló ti ṣe lò ìwọ ọlọ́ mo lò láti fi jagun sójú ọ̀nà ìwọ ọlọ́ọ̀ni kó lè bá àjẹpé gbólóhùn ọlọ́run ọba lórókè gbólóhùn àwọn míì ọlọ sílẹ̀ ọlọ́wọ́ ni irọ́ lọ pa àwọn mẹ̀lẹ́kà náà ni irọ́ ní pa ọlọ́wọ́ bọ́ sọ pé ń ṣe lólu agbára yẹn òfin jagun kó lè bá pè ọ́ lákín kájú kó lè bá pè ọ́ lákín wọ́n sì ti pè ọ́ bẹ́ẹ̀ kò sí tí ọ̀sẹ̀ kù fún ọlọ́dọ̀ àwọn ọlọ́wọ́n ọba lónìí jù náà lọ. bẹ́ẹ̀ ni bàbá olówó owó tá a fún ẹ báwo ló ti ṣe lò ó ló ń lò láti fi gbẹ́sìn wọn ọlọ́wọ́n ọba ga láti fi ṣe ìrànlọ́wọ́ fún ìlọsíwájú gbígbé gbólóhùn ọlọ́run ọba ga ọlọ́run ọba ò ní irọ́ lọ pa àwọn mọ̀lẹ́kà náà ò ní irọ́ ní pa síbí ọlọ́run máa ń tọ́ pamọ́ nǹkan kan pamọ́ sọ̀lọ̀ ọlọ́run ọba ò ní ṣe ló ṣe bẹ́ẹ̀ kó lè bá yan ọ kó lè bá gbósùbà fún ọ gbogbo ẹ̀ náà ni wọ́n ti fi fún ọ láyé kò sí nǹkan kan tí ó ṣẹ́kù fún ọ lónìí ju iná lọ anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní ulaika thalatha awwalu tusahharu bihumun naru yawmal qiyamah àwọn èèyàn mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn làkọ́kọ́ àwọn ẹ̀dọ́ lọ tí wọ́n kọ́kọ́ kódà sínú ná tó bá dijọ́ gbé ndàlù qiyamah ọlọ́wọ́n bẹ́ẹ̀ lẹ́dàá wa kọ́ máa ṣètì wá bẹ́ẹ̀ kárí mi kí máa ba tèèyàn jẹ́ ni o kárí mi kí máa sọ èèyàn dẹni tí ò ní rí nǹkan kan mú torí pé gbogbo ẹ̀ pátápátá ó ti bùn àwọn èèyàn láyé kò sí nǹkan kan tí ó ṣẹ́kù fún ọlọ́dọọlọ torí jẹ́lẹ̀ ẹ ti ká máa bá ọkàn wa kama ba bá wí lọ́pọ̀lọpọ̀ tọkàn ti sọ pé ṣé nítorí wọn má ṣe nítorí Allah wàá sọ fọkàn rẹ pé ìwọ lè fi lójú kòkòrò ó sì lè fi dẹ́rù torí ti gbogbo tí mo bá ń ṣe ilé ìjẹba bákan nínú nǹkan tí bá yẹn Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́ni ayọ̀ alladhina amanu la tuqaddimu bayna yaday illahi wa rasulihi wattaqullah inna allaha sami'un alim ọlọ́ni ayọ̀ olùgbàgbọ́ òdodo ẹ má máa bẹ́ńbẹ́ kú bẹ́ẹ̀ níwájú ọlọ́run àti níwájú ránṣẹ́ rẹ̀ anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹ bẹ̀rù ọlọ́run torí pé olùgbọ́ lọ́lọ́ olùmọ̀ onáàsì ni ọlọ́run akramakumullah kí ni tó máa fi bẹ́ńbẹ́ kú bẹ́ẹ̀ òun ni kọ́ ọ máa tẹ́ ìrọ ara rẹ pa kọ́ ọ máa dá ọ̀ràn ara rẹ kọ́ ọ máa dá gbọ́ kó o ní kò sí ń tọkàn pẹ̀lú ń tọ́lọ̀ sọ kò sì sí ń tọkàn pẹ̀lú ń sọ ìwọ náà tó láti dára rẹ márùn ó tó láti fira rẹ mánà kò sí ń tó fọ̀rọ̀ ọlọ́run kò sí tó fi tànàbì muhammed sallallahu alayhi wa sallam sí àbí kò tẹ̀jẹ́ kí wọ́n ka ayé alukur'an kọ wọ́n ka sunna anabi sallallahu alayhi wa sallam kọ ọ sọ pé èyí nìkan náà ń sọ hmm, mi ò ní tẹ̀lé lẹ́yìn a'udhu billah àbíkọ́ ka ayé alukurani fún àti hadith tí gbogbo ẹ̀ tó hàn nípa ntọ́tọ́ka sí kọ́ wa máa tún tukutu kọ́ máa yí lọ síbi tí ó ti bá fẹ́nu rẹ mu eléyìí mi máa bẹ́ńbẹ́ kú bẹ́ẹ̀nu níwájú ọ̀rọ̀ a àtọ̀rọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam yìí máa bá yàn sẹ́jẹ́ à nígbà tó ti mọ̀ kó lé dára rẹ fi dára rẹ fi rẹ nù ọ̀ dà sọ́ra rẹ níbi iná ara rẹ nínú nǹkan tí máa bá yàn sẹ́jẹ̀ eléyìí tá a gbọ́dọ̀ sọ́ra fún òun náà ní ká máa fọlọ́ ń búra lórí pé mo fọlọ́ ń búra kó lórí igun lágbájá mo fọlọ́ ń búra pé náà ní lágbájá mo fọlọ́ ń búra pé lẹ́yìn òní sórí rẹ̀ a'udhu billah àwa àlákọ̀ọ́lẹ̀ kíkẹ́ ẹnìkan ní ọwọ́ àlìjẹ́nà ẹnìkan ní ọwọ́ náà yàtọ̀ sẹ́ni ẹ má wo ní téèyàn ń ṣe lónìí kẹfì máa dájọ́ ní tí wọ́n ṣẹlẹ̀ sí lọ́la torí pé àlè wo ní tí wọ́n náà ń ṣe lónìí káfí ṣèdájọ́ ní tí wọ́n ṣẹlẹ̀ sí ọlọ́la ẹni tẹ́ ń wò lẹ́yìn abú lónìí ẹni tẹ́ ń wò lọ́sọ̀ ọlọ́run lónìí ẹni tẹ́ ń wò lólùsẹ́bọ sọ́lọ́run lónìí ó ti ṣe kókó fẹ̀rẹ̀ kókó láyé kó wá dẹni tó dáa jù kó di mùsùlùmí gidi kó dẹni tó dínà sí ìṣẹ̀bọ sọ́lọ̀ ìwọ táwọn wò nílé máàmù ìwọ táwọn wò lólùmẹ̀sì ìwà ahlu sunna ọmọ tó lè ṣẹlẹ̀ sí ọkú tó di le ó lè jẹ́ pé wọn náà ló yí padà tó kò ṣe ìsìláàmù má tó sọ pé tànàbí ọ̀já mọ̀ nǹkan má tó sọ pé kí ni ìsìláàmù kí ni ọlọ́dà kò má yà wá padà sáìdá torí de eléyìí fọ́nrán rẹ̀ má o ní ìsìnká pé káfíìrì kan bẹ̀ ká pé kò ní dáa fún ká dákọ rẹ̀ pé kò ní dáa fún eléyìí takò ẹ̀sìn Islam nítorí pé nígbà tó ti pé wọ́n ka lára ọmọ báwo ló ti kó láyé àmọ́ tá a bá sọ pé kò ní dáa fún gbogbo kèfèrí àṣẹ lọ torí pé àdàpọ ẹnìkan wọ́n tó bá ti pé lágbájá ọmọ lágbájá kà á dáa fún à eléyìí islam ọ̀faramọ̀ lọ́jọ́ kan níwájú anabi muhammed sallallahu alayhi wa sallam ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ pé nìkan ni wàlláhi la yaghfirullahu li fulan wọ́n fọlọ́ ń búra kọ́lọ́ forí jìn lágbájá sọlọ́wọ́ ọba ẹlẹ́dàá ọba sọ̀rọ̀ kalẹ̀ bá nàbì sallallahu alaihi wasallam pé man dhal ladhi yata'alla alayya alla aghfira li fulan faqad ghafartu lahu wa habattu 'amalak. talẹ́ni tí ń fi mí búra lé ẹnìkan lórí pé ní foríjì ọlọ́run ni mo ti foríjì mo sì bá tẹ̀ tiẹ̀ jẹ́ ara ti máa ba tẹ́ jẹ́ nù kéèyàn máa wúra díẹ̀ kọ́ máa fojú kéré àwọn ọmọ èèyàn yìí ti máa ṣẹlẹ̀ sọ́kọ̀lọpọ̀ tí máa ń sẹ́sì kọ́lọ̀ ń dákun kọ́ sànù wa yóò ti máa wo gbogbo èèyàn pé ẹ kí ni àti wọ́n dáhà torí ẹ̀yin tẹ́ ẹ̀ gbọ́rọ̀ yìí à ń bá yín sọ̀rọ̀ ẹlẹ́gbọ́ àbí ọ̀dà ẹ ọ bí ti parí tí wọ́n ìwọ gan gbà mí lè pé torí wọn náà bó parí ayé ni rí rẹ bí ọ sọ́ọ̀mọ̀ kọ́ dara ni wọ́n na tẹ́lẹ̀ kọ́lọ̀ wọn kó tó sànù rẹ̀ sọ́ọ̀gbà pé kó ni wọ́n na tẹ́lẹ̀ wọn tó sànù rẹ̀ ọgbà pé kó ni wọ́n gan tẹ́lẹ̀ wọn tó sànù rẹ̀ kadhalika kuntum min qabl famanna Allahu alaykum fatabayyanu ọlọ́ọ̀ni bẹ́ẹ̀ lẹ́yìn náà rí tẹ́lẹ̀ kọ́lọ̀ wọn tó sànù yín tòkí wọn kí wọn fẹ́ máa má sí wọn lè tún ẹ má máa yín wọ́n kàn máa wúra rẹ̀ torí pé ní ìsìn masha allah òun ṣe súnà masha allah ọ̀darùngbọ̀n rẹ̀ sí masha allah ẹ ìwà rẹ̀ ti da masha allah ẹ̀sìn rẹ̀ ti sùn wọn. ọmọ atúbọ̀tán lọ́jà ọmọ bẹ̀rù ọlọ́run pẹ̀kẹ̀ wọ́ ọlọ́run bó ti ṣe jẹ́ kí n máa ṣe dáadáa yìí dákùnjẹ́ ń ṣe dáadáa kú ó sì tún máa bẹ lọ́n ẹni tí ò tí ṣe ah, ọlọ́run ẹni tí ò tí mọ̀nà dákùn bá náà mọ̀nà torí kí gbogbo ó lè bàjọ́ wà lè jẹ́ kìí ṣe pé dùnú wa ni kẹ́nìkan wọ̀ náà ọgbọ́dọ̀ jẹ́ pé ìdùnnú wa ni káwọn èèyàn tara wa mọ̀nà káwọn náà lè torí rẹ̀ lànàbì sallallahu alaihi wasallam ti ń pàkíyèsí wa la an yahdiyallahu bika rajulan wahidan khayrun laka min humurin na'am tọ́lọ̀ ń bá tara rẹ̀ fèèyàn kan mọ̀nà ó lóore ó gbọ́n láwọn rà kúmi pupapupa lọ. toró ń lọ wọn wó jù lọ́dọ̀ torí ẹ̀ àgbọ́dọ̀ máa fọlọ́n àgbọ́dọ̀ máa búra lọ́lọ́run lórí pé kò ní forí jiyàn àwọn ọmọ akọ́lẹ̀ kọ́lọ̀ wọn jọ jẹ́ pé dáadáa lọ́kọ́ fún gbogbo wa. bákan náà nínú nǹkan tí tún máa ba tèèyàn jẹ́ tí máa ba sẹ́ jẹ́ òun náà ni kọjá pa mójútó gbogbo sọ̀làwátì wa àyàfi áfírì nìkan àìmójútó àlàásàrì ẹni tó bá jẹ́ bẹ́ẹ̀ ọ̀fẹ́ bara rẹ̀ sẹ́jẹ́ ni o torí pé yàtọ̀ sípa mójútó àwọn sọ̀làwáàtì wa àṣírí a agbọ́dọ̀ mójútó ní pàtàkì ọlọ́ni hafizu ala sọ̀làwáàtì wa sọ̀làtì al-wusta wa qumu lillahi qanitin ẹ máa mójútó sọ̀làtì ní ṣíṣe àti sọ̀làtì al-wusta nínú hadithi kan anábìíní sọ̀làtì al-asr sọ̀làtì al-asr ni wọ́n pè ní sọ̀làtì al-wusta wa qumu lillahi qanitin ẹ dúró fọlọ́ lẹ́ni tí ń sìn tó fi dákẹ́jẹ́ tí ọ̀ máa sọ̀rọ̀ mìíyàn nínú sọ̀láàtì rẹ̀. akramakumullah agbọ́dọ̀ fi sọ̀láàtì kankan ráàlì gbogbo ẹ̀ lọ́kápá gbogbo ẹ̀ la gbọ́dọ̀ mójútó. ó wá nínú hadithi Burayda radiyallahu anhu anabi sallallahu alayhi wa sallam ó ní man taraka salata al-asri faqad habita amaluhu rawahu al-Bukhari anábì ní ẹnikẹ́ni tó bá fi sọ̀láàtì àfúrè sílẹ̀ tí ò ṣe tí ò ṣe lásìkò rẹ̀ pẹ̀lú jamaanu o kì í ṣe pé kò ṣe rárá o tó bá ṣe rárá tẹ́lẹ̀ náà ti di kèfèrí tí ẹ bá pa sọ̀láàtì èèyàn ò ṣe pẹ̀lú jamaa ọbọ̀ máa lọ iṣẹ́ rẹ̀ bàjẹ́ kó láti mẹ́lẹ̀ yìí. aṣíwájú wa Umar ibn al-Khattab radiyallahu anhu wọ́n parí sọ̀láàtì àfúrè lọ́jọ́ kan ọwọ́ ajáde nù mọ́ṣáláṣí ọwọ abá pa àwọn kan fẹ́ wọlé ó ní ah, ìwọ náà ti ṣe sọ láti wàásù ó lóun ti ṣe ọ mọ gbájú ti kan lọ́dọ̀ anabi wa muhammed sallallahu alayhi wa sallam tó ní alladhi tafutuhu salatu al-asr fakaannama wutira ahluhu wa maaluhu muttafaqun alayhi imam malik ló kọ́kọ́ gba àdéhìí wa wọ́n anabi sallallahu alayhi wa sallam sọ pé ẹnikẹ́ni tí sọ̀lá tòlá bá ti bọ́ ọmọ tó rí sẹ́nu jama ọ̀rọ̀ rẹ̀ ó ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ nínú wa wọn ì sọ láti lásìkò rẹ̀ àkàpọ̀ ni tí ìjọ aláìfọlọ́wọn ọba sìn lójú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mọ́ yìí nínú àwọn èèyàn tó bá ti ṣe báyìí gbogbo ó tún dá ìmọ̀gìrì àláyè ni ayé ha ni iṣẹ́ ni à ó ti dá àmàlà ẹ̀mí iṣẹ́ gbogbo lọ. tába wá kọ̀ láti sin lọ níjọ́ tába kú ńkọ́ kí la fẹ́ lọ bá torí ẹ̀ nínú àwọn nǹkan tá a gbọ́dọ̀ mójútó onáà ní kárí pàǹsá àwọn sọ láti wá láwọn àkókò rẹ̀ kámẹ́sì máa fi wọ́n ara rẹ̀. ìtẹ́lẹ̀ nínú àwọn nǹkan tí máa bá yẹn sẹ́jẹ́ onáà ní kéèyàn máa fagbọn ọlọ́wọ́n bá yá ní kọ̀kọ̀ lójú àwọn èèyàn masha Allah olùbẹ̀rù ọlọ́run lèèyàn lójú àwọn èèyàn ọ àtẹkùbọ sàbẹ bàbá ọ̀run ní ti sọ̀rọ̀ àwọn tí wọ́n ṣe lọ ìlà ìlọ́kọ́ subhanallah subhanallah bẹ́ẹ̀ ni àmọ́ ní kọ̀ọ̀kan ọ̀daràn burúkú ọ̀tọ̀ ọlọ́ olùtakùtọ̀ lọ bẹ́ẹ̀ ló ṣe rí ní kọ̀ọ̀kan ọwọ́ alátọ̀dọ̀ sàwùbáàn radiyallahu anhu ọlọ́nàbẹ́ muhammad sallallahu alayhi wa oni la a'lamanna aqwaman min ummati ya'tuna yawma al-qiyamati bi hasanatin ka jibali tuhama bayda anabi ni mo fọlọ́n búra mo ma àwọn èèyàn kan nínú àwọn àlùmọ́ mi tí wọ́n wà níjọ́ pé ndàlùkìyàmù pẹ̀lú àwọn asẹ́rẹ́ tí ó funfun funfun funfun gẹ́gẹ́ bí àwọn àpáta tuhama. فيجعلها الله هباء منثورا ṣùgbọ́n lọ́wọ́ bọ́ sọ iṣẹ́ wọn yóò sọ di eruku tí atẹ́gùn ọmọ gbé dànù. فقال ثوبان يا رسول الله ثوبان واني الى النبي صفهم لنا جلهم لنا ألا نكون منهم ونحن لا نعلم النبي رؤيا وفوا تفيها وفوا kama baa lọ jẹ́ ọ̀kan nínú orú wọn nígbà táwọn ọmọ táwọn kò sẹ́rẹ̀ dé ṣùgbọ́n tọ́lọ́wọ́ bá padà sọ́dọ̀ eruku tátẹ́gùn ó kò dànù. ọ̀nà anabi ni ama innahum ikhwanukum àwọn ẹni tá à ń sọ ọmọ ìyá yín làwọn náà wa min jalbatikum bí yín làwọn náà rí ìpìlẹ̀ wọn bí ìpìlẹ̀ ti yín náà nìyẹn ni wọn wa ya'khuduna min al-layli kama ta'khudun àwọn náà máa jí lóru láti ṣe kìyàmù lẹ́yìn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ti ṣe máa ṣe kìyàmù lẹ́yìn walakinnahum aqwamun idha khalaw bi maharimillahi ta'quha ṣùgbọ́n àwọn àwọn ntọ́lọ̀ wọn bá ṣe léwọ̀ tọ́ba ti kù wọ́n kù ní kọ́kọ́ wọ́n fagbọn ọlọ́wọ́ bá yá ni. alimami ibn Majah àti at-Tabarani àti imaamu al-Bayhaqi àwọn ni wọ́n gbé jáde bi sanadin sahih gba ọ̀nà kan tó gúnrégé. eléyìí túmọ̀ sí pé tá a bá fẹ́ táàsì fẹ́ kọ́lọ́ wọn bọ́ sọ de ruku eléyìí tá a tẹ́gun gbé dànù. ẹ jẹ́ ajẹ́ kí ọkọ wa kọ́ dáa kó sún wọn gẹ́gẹ́ bí gbangba wa ti seri rí ọ̀pọ̀ àìmọye nínú àwọn èèyàn wọ́n máa tijú gbogbo àwọn èèyàn wọ́n ti máa bẹ̀rù káwọn èèyàn káwọn ọmọ ibi tí ṣùgbọ́n wọn kì bẹ̀rù ọlọ́run tijú nítorí pé ńgbà tó bá kù wá kura wa ìṣe là ń wò kó kù wá kura wa nítorí jíjọ́ mi èèyàn tá a jọ́ mi èèyàn ṣùgbọ́n ká má gbàgbé pé ọlọ́run ọba wa. kò síbi tá a wà tá a pamọ́ sí ọlọ́wọ́ bá ń rí wa níbikíbi. ala ya'lamu man khalaqa wa huwa al-latif al-khabir ṣé olúwa tó dá wa kọ̀ wá ní mọ̀ wá bí òun náà lọ́ba tó ti pọ́ mọ gbogbo ntọ́wẹ́ ọba tó ti kóònù náà ló sì nímọ̀ nípa gbogbo nǹkan. akramakumullah ẹ̀ṣẹ́ ajẹ́ kíkọ̀ kọ́ wọ́ dà bí gbangba wa ti ti dà. ìbọ̀pọ̀ àìmọye nínú wa ló ń sọ̀rọ̀ ẹ̀ má ṣùgbọ́n tí ń ṣẹbọ sọ́lọ̀ wọn bá ní kọ̀kọ̀. ìwọ́pọ̀ àìmọ̀ yẹn ní sọ fún wa ní gbangba pé ká má wò wòkú o àwọn tó yẹ pé ìwòkú ò ní wò ní kọ̀kọ̀. ìwọ́pọ̀ àìmọ̀ yẹn wa ní sọ fún wa pé ẹ má ṣèṣekúṣe àwọn tó ti pé ìṣekúṣe ní ṣe ní kọ̀kọ̀. ìwọ́pọ̀ àìmọ̀ yẹn wa ló sọ pé ká má jalè àwọn tó ti pé lè ní jà ní kọ̀kọ̀. ìwọ́pọ̀ àìmọ̀ yẹn wa ní sọ pé ẹ mẹ́jà á máa pẹ̀gàn ṣùgbọ́n tó ti pẹ́gàn ló máa ń pa ní kọ̀kọ̀ àti bẹ́ẹ̀ kàn mọ̀ kí ìyàwó rẹ tẹ́ǹjọ́ ń pẹ́ gan ẹ̀ǹjọ́ ń dá ni ẹ̀ dá àjọ dọjọ́ kú ìjọ tí ẹ̀ ní rọ́nà gbégbà kò sí irọ́ téèyàn lè pa fọ́lọ́ wọn bá tó bá ẹ ká dá wa gẹ́gẹ́ bá ń ń dá ní gbangba wa ẹ akramakumullah nínú nǹkan tí máa báyà ní sẹ́jẹ́ ẹlẹ́kẹsàn án náà ní kálájà ńlẹ̀ àmọ́ ajá tá a níyìn kìí pa ń mú lọ sí ìgbẹ́ lọ fi ṣọdẹ kìí sì ṣe ajá tá a mú lọ sóko lọ fi roko kìí sì ṣe ajá tá a ń lò láti fi da ẹran láti fi ṣọ́ ẹran tí ajá ọba ti jẹ́ bákan mẹ́ta yìí ọ̀ràn ni o islam ọ̀farama adada ni táàmù lọ́gbẹ́ táàmù sọ́dẹ islam farama eléyìí tá a ní táàmù roko táàmù roko islam farama èyí tá a ní táàmù dá màlúù táàmù dá àkútà táàmù fi islam farama. àmọ́tàtà nílé tá a gbé sílé wa torí pé àwọn afẹ́ràn àwọn ẹranko afẹ́ràn àti afẹ́ràn mùsùn kọ́ ọmọ wọlé wa bá ká ọmọ wọlé lọ bá wọn ajá tá a ní láti kíìsì ẹ̀ wa ajá tó ti pé ọ́n bá wa sùn lórí bẹ́ẹ̀dì ajá tá a ń gbé sínú mọ́tò ìwà jọ máa àbí àwọn ẹni tó jẹ́ pé ajá gan ti dọ́kọ wọn ajá ń sọkọ́ fọ́mọ èèyàn àwòrán ìlẹ́ àbáwọn ẹni tí ń bájá fún ajá ti ìyàwó wọn àbí ajá yòówù tó lè jẹ́ sọ́sá ti yàtọ̀ sí mẹ́ta yìí ọwọ́ nínú hadith látọ̀dọ̀ anábì Muhammad sallallahu alayhi wa sallam hadith ibn Umar radiyallahu anhuma tó gbà wá anábì ni man ittakhadha kalban illa kalba zar'in aw ghanamin aw sayd yanqusu ajruhu kulla yawmin qirat anabi sallallahu alayhi muttafaqun alayhi anabi sallallahu alayhi wasallam ọlẹ́nìkẹ́ni tọ́ba lajà tí kìí ṣe ajá táǹfẹ́ roko tí kìí ṣe ajá táǹfẹ́ ń da òkúta tí kìí ṣe ajá táǹmúrègbẹ́ lọ́ọ́ fi dẹ̀gbẹ́ anabi ní ẹ̀sán rẹ̀ ọmọ adínkù lójoojúmọ́ kírọ́ọ̀t yọ̀ọ́ máa dínkù nínú ẹ̀sán rẹ̀ lójoojúmọ́ mo rò pé kírọ́ọ̀t ọ̀jẹ́ tuntun má báyìí a ti sàlàyé rẹ̀ níbi ẹni tó bá ti sọ̀láàtì janaza àbọ̀ tẹ̀lé janaza lọ síbi tí wọ́n ti sìn. ayé pé qirat òun náà ni mísìlò jabal al-azim ó dàbí òkè ńlá wọ́n máa dín ẹ̀sán wọ́n máa dínkù náà ẹ̀sán rí rẹ̀ bí òkè ńlá lójoojúmọ́. òkè iṣẹ́ rí wọ́n á lọ orí ṣe lójúmọ́ kan tẹ̀sán rẹ̀ sókè ńlá tóbi máa dín bí òkè ńlá kù nínú ẹ̀sán rẹ̀ lójoojúmọ́ bọ́ọ̀lù yòòṣe sálà Ghana sálà jófò wọn tún sọ pé ah, special dog ni o wọ́n náà káwọn ra ó lọ bí two million ah, ọ̀ọ́ra ní má mọ́tò mọ́tò ń bẹ́ẹ̀ lé tí a dá jẹ fámìlì tó ní èèyàn ò lè jẹ níbo ti tó ni o nítorí pé àwọn tí wọ́n máa fún jẹ ọgbọ́dọ̀ jẹ́ pé wọ́n ń máa kọ́ lẹ̀ àbẹ́kuru àwọn ará adáàmú àwọn ò àwọn oúnjẹ tá ti sẹ́nu agolo tẹ́tí agolo kankan wọn lọ tàbí mẹ́yìn ò tó yọwọ́ ẹ̀ gbogbo irú àwọn adáàmú Islam ọgbà ọ̀dà eléyìí jẹ́ báwọn. nǹkan ẹlẹ́kẹ̀wá nínú tí máa bá tẹ́jẹ́ tá a gbọ́dọ̀ jìnnà sí i. ọlọ́run ká máa bi àwọn oníyàwó léèrè ìyẹn ti sẹ ìyàwó ìyẹn ti sẹ alágbègbà ìyẹn ti sẹ babaláwo àfáàní ti ń sẹyàrìn àbí àtẹ́lẹwọ́ ló ń wò omi ló ń lò ìràwọ̀ ló ń wò ohunkóhun ó lè máa lò alákòókò ọ̀ràn ẹlẹ́ni fìtínà. ohunkóhun ó lè máa lò tọ́ba ti lè bí léèrè béèrè kan tó ní í ṣe pẹ̀lú òun àkọ́kọ́ ọ dáhùn kọ dáhùn ọ pàdánù sọ láti ogójì ọjọ́ Allah sọ láti ogójì ọjọ́ ìṣeré ro márùn lọ́nà ogójì yóò fún wa lọ́gọ́rùn méjì ọgọ́rùn méjì sọláàtì èèyàn pàdánù rẹ̀ nínú hadith Safiya ìyàwó anabi Muhammad. صلى الله عليه وآله وسلم إليه في إمام مسلم كتاب ولا النبي صلى الله عليه وآله وسلم وصحيك من سأل عرافا لم تقبل له صلاة أربعين يوما أني كان تبقى في يونية موكا ني بيري قدام قدام ọlọ́wọ́n bò ní gba sọláàtì rẹ̀ fógójì ọjọ́ sọláàtì tá à ń sọ pé kọ̀ rọrùn tá à ń ṣe wọ́n tún á pàdánù tógójì ọjọ́ torí pé òbí bàbá òfò yá àdánù kan léèrè ẹnìkan ní à ẹ dákun ẹ má bínú à èmi ni kí n má bínú àbíkọ́ lọ́wọ́ má bínú lè má mú mo fi léèrè lè má mú wa nípa wọ́dà à lè má mú ọ̀daràn yẹn ẹ gbọ́dọ̀ tó lẹ́yìn irú rẹ nítorí pé ẹni tó bá ti ń yẹsẹ́ wò ọ̀daràn yẹn ẹnìkan kan ọmọ ntọ́pamọ́ táwọn àmọ́ abilérì mẹ́nìkan bá sì mọ ntọ́pamọ́ níjókòó wa ìkọ́dà kún kọ́ bọ́ wájú ìbéèrè kan ní bilérì yọ lọ́mọ kà lọ́dún tí ń bọ̀ mẹ́nìkan bá mọ ntọ́pamọ́ kọ́ bọ́ wájú ìbéèrè ẹyọ kan tó bá ti lè dáhùn rẹ̀ máa fún ní mọ́kà ọdún tí ń bọ̀ yìí irọ́ lásán mẹ́nìkan bá bá ló mọ ntọ́pamọ́ ẹ kó ìfọ́sí fún lójijì bẹ́ẹ̀ ọgbà mi lé wọ́tọ̀ ọmọ tí ó ṣẹlẹ̀ lẹ́yìn ogún ọdún ọmọ pé ń gbọ́ mi ti lẹ́yìn ìṣẹ́jú akàn ọ̀bọ. akramakumullah ọlọ́ni kò láyé alẹ́mu máa ń fi samawati wal ardi al-ghayba illa Allah. ẹ sọ fún wa pé ẹni tí ń bẹ sánmà méjèèjì àti ilẹ̀ méjèèjì ọ̀sẹ́nìkan nínú wọn tó máa ń tọ́pa máa fi Allah. àmọ́ wa pé ọba ni wò kí ni ó ẹ bá ní béèrè lọ́wọ́ fá ẹ bá ní béèrè lọ́wọ́ tíra táwọn afọ́njẹkújẹ kan tó fi láwọn gbóhùn tíra wọ́n ní tíra sọ̀rọ̀ olójú ọ̀rọ̀ lọ́dún yẹn gbọ́ rubbish òjò ní rọ̀ wọ́n láwọn màálù ọwọ́ lu àwọn fúlàní ó sì máa fi màálù jẹ́ kó ẹ tó wo tírófù ṣé fúlàní ọ̀ máa jẹ́ kó náà akramakumullah ọlọ́run nìkan ló máa ń tọ́pọ̀ amọ́ ẹnìkan náà wọ́n máa ń tó lè ṣẹlẹ̀ sóun lọ́la ẹnìkan ò sì lè sọ fi tóun ó kù ọlọ́run ọba nìkan ńlọ máa ń tọ́pọ̀ amọ́ àbùrọ̀ máa wá béèrè lọ́dọ̀ ẹni tó náà mọ̀ nǹkan kan kí lẹni tí ó mọ̀ ó sì sẹ́ni tí ó mọ̀ àlékún àìmọ̀ ni orídìí ẹlẹ́yìn àwọn alágbègbà àwọn babaláwo àwọn àfáà tí wọ́n ń ṣe ìyàwó àwọn náà tún ti gbé pọ̀ nàrà mí wọ́n rí pé ìwádùn àwọn tààrà mọ́ torí àwọn èèyàn ń pariwo pé ẹ má dọ́dọ̀ wọn mọ́ ẹ má dọ́dọ̀ wọn mọ́ àdánù ní àtòfò àwọn náà wà lórí atẹ́gùn lórí rédíò wọ́n máa pé bàbá ti wọlú o gbogbo ẹni tó bá ní nǹkan kan tó fẹ́ bí bàbá ẹ jẹ́ àpè ẹ̀rọ bàbá torí atẹ́gùn. zero eight zero ẹ̀kọ́ lẹ́wọ̀ la ilaha illallah ìwọ wa ma pè wọn lórí atẹ lórí lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ ọ yàtọ̀ sẹ́ni tó lọ bí léèrè òfin ọlọ tó bá fi ń ti dára ikú ọ̀pàdánù sọ láti ogójì ọ dáhùn kọ dáhùn eléyìí ń dánú tí máa bá yẹn sẹ́jẹ́ ókè sọ láti ogójì ọjọ́ bàjẹ́ ọ̀pàkíyèsí <laughs> èèyàn ó pàkíyèsí èèyàn kọjá ti sọ. So. bákan náà nǹkan ẹlẹ́ẹ̀kọkànlá nínú tí máa bá yàn tẹ́jẹ́ òun náà ní pé babaláwo alágbègbà adáhunṣe àbá àti ńsẹ̀yà nìyẹn nígbà tó bí léèrè tó náà dáhùn ó tún wá gbàgbọ́ ó ní hmm, àkíkà àbá sọ̀rọ̀ òjò ń kù tọ́ba ṣe báyẹn nínú àdìsá nàbẹ Muhammad sallallahu alayhi wa sallam Abu Hurayra ló gbà wá ó ní man ata arrafan aw kahinan fasaddaqahu bima yaqul faqad kafara bima unzila ala muhammadin sallallahu alayhi wa sallam rawahu al-imam ahmed wal-hakim wal-bayhaqi bi sanadin sahih. anabi lẹni kẹni tó bá lọ bọ níyàwó kan àbí alágbègbà kan tẹ wá gbàǹtó ẹ ti ṣe kẹfẹ́ rí sí ń fún anabi muhammed sallallahu alayhi wa sallam gbogbo tẹ́ bàjẹ́ èyẹ ti kú nínú islam torí ẹni tá à ń bá fẹ́ kí ìlú kan tòrò tá à ń sì ń fẹ́ ìlọsíwájú ńbẹ tá à ń fẹ́ ìrẹ́pọ̀ ńbẹ a gbọ́dọ̀ pa gbogbo àwọn tí awo babaláwo àfa àkàtúnṣe yẹn ń wò àwọn awòrawọ ní àwọn kìnnìkan gbogbo a gbọ́dọ̀ parẹ́ yóò jẹ́ kí ìlú lọ síwájú gidigidi ẹ lè má lè pa wọ́n rẹ́ pẹ̀lú pé kẹ́ kó wọn lẹ̀ ẹnì má lè pa wọn rẹ pẹ̀lú wípé lẹ́kọ́ wọn tì má lé ṣùgbọ́n ẹ lè pa wọn rẹ pẹ̀lú pé kẹ́ ẹ dẹ́sẹ̀ kú lọ́dọ̀ wọn ẹ má fi wọn léèrè kankan ẹ gbọ́dọ̀ lọ́dọ̀ wọn má nítorí pé ẹni tó gbé gba bára ti ń tọrọ bára ńṣe ni ó tẹpẹlẹ máa ń ṣe bára lókè ìgbà tó jẹ́ pé gbogbo tọ́tọ́ bá jáde lọ́rẹ̀ẹ́ ni fún tọrọ kọ́bọ̀ àmọ́ ńgbà tó ní gba bá gbé gba tó rìn láti òró òlu dé parí rẹ̀ ìbú rẹ̀ dé parí rẹ̀ tí ọ̀rẹ́ ni fún kọ́bọ̀ tí ọ̀rẹ́ ni fún sọ́rọ́ kò ní ṣe bẹ́ẹ̀ tayọ ọ̀sẹ̀ kan kó tó lọ wá sẹ́sẹ̀ yọ̀ọ́ rẹ̀ ti pé gúnbẹ̀ lápò òun ó lè máa béèrè bíi sábà tí ó sọ símẹ́ǹtì lélo wọn máa san fún símẹ́ǹtì kọ̀ọ̀kan àti ọlágbára tó fi lè gbé símẹ́ǹtì ló ń ṣe bára tó bẹ́ẹ̀ náà làwọn babaláwo wọn yẹn nígbà tí wọn bá rẹ́ nìkan wá dọ̀ wọn mọ́ àwọn àbá àti ń tẹ́yà rẹ̀ ọ̀rẹ́ nìkan wá dọ̀ wọn mọ́ oníkálukú wọn dájú pé ọkọ̀ sẹ́mi ẹlòmíì ti ń lọ ni kò ṣe ti lọ mọ́ ẹlòmíì mẹ́kò ni kò ṣe mẹ́kò mọ́ ẹlòmíì káfíńtà ni kò ṣe káfíńtà mọ́ ó là ti gbọ́ káwọ́ àbá wa káwọ́ àbá alábẹ́ tirẹ́là a'udhu billah ẹ gbọ́ a'udhu billah ṣé ẹ̀yin lẹ dáa ni abánabi dawud aleyhi salam sanabi sallallahu alayhi wa sallam tóni ma akala ahadun ta'aman qattu khayran lahu min an ya'kula min amali yadihi allahi dawud alayhi salam. káàna yà kóló mi nàá mẹ́lẹ̀ yẹ̀dẹ̀ àti oúnjẹ kárí kó wa bí to wa lọ. torí pé ànábì ọlọ́run dàwúdà alayhi salam inú iṣẹ́ ọwọ́ rẹ̀ ló ti ń jẹ ànábì dàwúdà alágbẹ̀dẹ ni wọ́n bá wọn hàn ati àjà àtẹ̀wé ogun tọ́yọ̀ kò lánàbì ọlọ́ ti ó sì dájú pé ní tí ọba ti ṣiṣẹ́ àlùbáríkà yóò ṣiṣẹ́ àdánù iná ló mú lè máàmù kan gbọ́ pọ́n síbi títí ṣe lè máàmù pé tẹ bá wò ń wá ní yàtí yàtí oní tí ó máa lọ ibi tó ń ti ṣe lè máàmù náà lòun ti máa yẹ sẹ́wọ̀ ìwọ ọ̀yẹ́wò pé bọ́lárìsìkì rẹ wà ní tó fi gán lé irọ́ lásán akramakumullah nínú àwọn nǹkan eléyìí tí tún máa ní sẹ́jẹ́ eléyìí tá a gbọ́dọ̀ jìnnà sí ẹlẹ́ẹ̀kejìlá ọ̀nà ní ká máa mutí o ọtí mímu haramu ní lábẹ́ òfin ọlọ́ mùsùlùmí ò gbọ́dọ̀ mutí mùsùlùmí ò gbọ́dọ̀ tọ́tí mùsùlùmí ò gbọ́dọ̀ fọlọ́tí láyè tí ó ti máa tọ́tí à ń bọ̀ síbọ̀ sí ibi tí wọ́n ti máa ṣe fàájì mùsùlùmí kò bá wọn gbé ọtí ẹ̀yin ọlọ́kadà ẹ bá wọn gbọ́ tí o ẹ̀yin ọmọ wa. ẹ gbọ́dọ̀ bá wọn gbọ́tì ẹ̀yin ọlọ́kọ̀ ẹ gbọ́dọ̀ bá wọn gbọ́tì. ambos bá ti pé ọlọ́mọ wa ta ọkà bàbà fún wọn tó fi máa pọ́ntì. èyí yòówù lè jẹ́ nínú ọtí haram ní lábẹ́ òfin ọlọ́ bàbá àti tí wọ́n pọn lọ́nà àgbàlódé àbí tí wọ́n lọ́nà àbílẹ̀ tẹ̀kẹ̀tẹ̀ ọ̀tọ́ lábẹ́ òfin ọlọ haramu ní gbogbo ẹ ẹ bàbá àti kan wọn ní it's his excellence àbí wọ́n ti pè ẹ egun ẹrù jẹjẹ gbogbo àwọn mukumu burúkú pẹlẹbẹ bàbá àti bọ́ọ̀lì haramu ní ọlọ mùsùlùmí ọ̀gbọ́dọ̀ haramu ní lábẹ́ òfin ọlọ rí àwọn ẹni tí ń tọ́tí gan àwọn gan mọ̀ pé kọ̀ ọkàn ìyá ti ń tọ́tí nìsín lórí àtẹ rẹ̀ tọmọ bá ti wá lọ sukú tọba dé ń darí sọ́dọ̀ ìyá rẹ̀ ọmọ wa ní ògbẹ́ngbẹ̀m ìyá wa ní pure water sì ti tán dípò àwọn pure water ó kiri dé kí n bọ̀ ra ọmọ bá ní abúlọ́mọ ah, ṣẹ̀ṣẹ̀ tí ó de pure water ẹ dákun ẹ bá mú ẹrú jẹjẹ kan bẹ̀ ọ́ ah, ah, má bàtẹ̀ mi jẹ́ ok wọ́n wá ń ba dara yé jẹ́ ìyá ọ̀daràn àkàrà òkú mu máa kí ló dé ilẹ̀ yorùbá yìí wọ́n ti kà wá kún kò lè má mutí gbogbo olùsẹ́ bá fẹ́ wọ ilẹ̀ yorùbá yẹn máa wò dáadáa nti ìwé nkí èsókè òwò yìí dáadáa sẹ́bà tí wọ́n wọ̀ lọ tí wọ́n kọ̀kọ́ polówó sẹ́mbà tí wọ́n wọ̀ lọ tí wọ́n kọ̀kọ́ polówó kí ló dé àti pé pàpà ga ọ̀pọ̀lọpọ̀ lé ọba sẹ́mbà tí lọ lé ọba ẹ̀ẹ́dì tí wọ́n fi ìgò tìǹà tí wọ́n fi dírẹ́sì ọ̀nà wọ́n wá kọ pé ààfin aláyélúwà ògógóró wọn wà bẹ̀ náà wọ́n ní ògógóró làwọn bàbá ńlá àwọn máa fi sọtì ẹ̀yin ọba wa tẹ wà ń kalẹ̀ lónìí ẹ̀yin parẹ́ ẹ̀yin jẹ́ mùsùlùmí gidi gbogbo sáínbọ́ọ̀dù òfò yẹn wọ́n parẹ́ ẹ sì díẹ̀ ọlọ́run fún yín lágbára tẹ fi lè ṣe bẹ́ẹ̀ wọ́n kún lọ́dà míì ọ̀dà tí ó jẹ́ símbò lu yín wọ́n akọ síbẹ̀ ààfin ọba àlùwà nìí àmọ́ ẹnikẹ́ni tó bá tún lé ògógóró má bẹ̀ léegun bá dán òkú téèyàn kí ló dé àpèjúwe burúkú ni wọ́n fi ń ṣe tàwọn ọba yẹn ìpè gbogbo ọba ológógóró ni wọ́n ológógóró báwo a sì mọ̀ pé mùsùlùmí bẹ́ẹ̀ nu wọn wọ́n náà mùsùlùmí gidi bẹ́ẹ̀ nu àwọn ọba mi ọwọ́ ajẹ́ kó gògóró láti dá àwọn apẹ́tọ̀ òtún bẹ́ẹ̀ dá àfin ọba o. wàlà hawla wàlà quwwata illa billah wọ́n rí má ẹ̀ bá àfin ọba àlùkà àwọn ológógóró ní í ṣe o. wọ́n wá gbé sí ẹ̀ bá àfihàn ọba torí káwọn lè máa ra ipò gogoro wọn fi ṣàdúrà nílẹ̀ yorùbá tó ọmọ bá fẹ́ firi ẹ̀rí pé wọ́n máa fọ gogoro ọmọ mi wọ́n bá tó ra wọn láwọn ọ̀wẹ̀ èdè yorùbá pé títí wá rí rí ọba kan ó sì wú òkú láti lọ làmọlẹ wọn tún tó rí ìdí burúkú kan tún dà ó tún wó ọsẹlẹ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta yẹsẹ wọn ni wọn pè wá rí ọsẹlẹ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta àfa wọn wá wò pé ilẹ̀ bí kọ̀ <laughs> ilẹ̀ bí kọ̀ sáìkóòsì ògógóró yìí wọn wá gbé lọ sí àbáwọlù pé ààfin ọba àlùkò ààfin àdàlù <laughs> subhanallah torí ẹ̀ tíyẹn bá jẹ́ mùsùlùmí ẹjọ́ hàn pé mùsùlùmí lẹ́yìn ẹ má gbàrọ̀ láàyè ọtí ọlọ́wọ́n bá ṣe léwọ̀ nínú àdìsí anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ọtí gan máa bá yẹn sẹ́jẹ́ ẹgbẹ́ tí anabi sọ látọ̀dọ̀ ibn Umar radiyallahu anhuma anabi ni man shariba al-khamr lam yaqbali Allahu lahu salatan arba'ina sabahan ẹnikẹ́ni tó bá fi lè mutí ọlọ́run ní gbàsọ láti rẹ̀ fún ogójì ogójì òwúrọ̀ ẹ dákun ìyẹn kan rọra mutí ni ogójì òwúrọ̀ ọlọ́run ní gbàsọ láti rẹ̀. فإن تاب تاب الله عليه تبا توبا الله أكبر تتوبا فإن عاد تبا تقبل متي لم يقبل الله له صلاة أربعين صباحا الله سنقبل صلاة رس فقتي أورا وإن عاد وإن تاب تاب الله عليه tọba tuba Ọlọ́run bó tún gba tuba rẹ̀ tọba tún padà mutí wọn tún nípa sọ láti rẹ̀ fún ogójì òwúrọ̀ tọba tuba Ọlọ́run gba tuba rẹ̀ tọba dórí ẹlẹ́kẹrin tọba di orí ẹlẹ́kẹrin alábìnifẹ iná àádọ rọbìà tọba tún padà mutí lẹ́lẹ́kẹrin lam yaqbali Allahu lahu salatan arba'ina sabahan Ọlọ́run bó nígbà sọ láti rẹ̀ fún ogójì òwúrọ̀. فإن تاب لم يتب الله عليه tọ́ba wá túbá lẹ́yìn tẹ́lẹ̀ kẹrin yẹn ọlọ́run ní gba tútúbà rẹ̀ má o ọlọ́run ọba ò ní gba tútúbà rẹ̀ má wasaqahu min nahril khabal ọlọ́run ọba wà á rọ́ọ̀mù nínú oṣù akéré mabú khabal nínú náà jahannam àwọn èèyàn wa bí ibn umar léèrè wọn lè wo ni akéré mabú odò tá à ń pè ní ti khabal ibn umar radiyallahu anhu oní nahrun. min sadidi ahli iná kan ni tó tútù ara àwọn ọmọ iná ní odò náà ọ̀yun tí ọmọ jáde lára àwọn ọmọ iná òní òdi odò yun inú wọn máa fún mu ọlọ́dà kò má ṣe wà lọ́mọ iná lórí ìdílé kí lẹ́yìn gbà ọtí tó mú débi kọ́lọ́ ọ̀bọ̀ nígbà tútù bá rẹ̀ torí ẹ̀ ọmọ kan ní bàbá òun kalẹ̀ àwọn èèyàn sì ṣe láti mbẹ̀. kódà àwọn ahlu sunna ní sẹ̀sọ̀ láti mẹ́ ṣùgbọ́n bàbá yìí wọ́n ti ń sọnù àgbàlagbà ìmà mutí ni gbogbo owó tó bá ti rí lọ́dọ̀ wọn ti ní fíìmù àwọn èèyàn mọ̀ wá pé òun ránṣẹ́ ládùúgbò tó ń gbé pé tó bàbá rẹ ti bẹ̀rẹ̀ o ọmọ rẹ ti bẹ̀rẹ̀ làágbọ́ bàbá rẹ ti bẹ̀rẹ̀ báwo àfa olówó àti kò ti sú òun ẹ̀yin ẹ̀kọ́ bàbá ni bàbá yìí ti sú òun torí ìmúkùmù ó wá ń lè ṣe mo lọ sọ fún bàbá rẹ òní sẹlá pamọ́ oníbẹ̀ẹ̀ni ìgbà tó lówó ọkọ mọ́sálásí oníbẹ̀ẹ̀ni àmọ́ ní ìsìn ọmọ fún lówó oníbẹ̀ẹ̀ni àjẹpọ̀ owó tó ń fún ni bàbá yẹn fi mutí owó tó ń fún yẹn bó bá jẹ́ ojoojúmọ́ ni ẹjọ́ jẹ́ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ bó bá jẹ́ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ẹjọ́ dínkù tó bá fẹ́ rí lọ́wọ́ rẹ̀ díẹ̀ yóò di ọtí mímu yẹn bó tilẹ̀ jẹ́ pé kọ̀ọ̀ràn àwọn ọ̀mùtí wọ́n á máa gbọtí láwùn fala hawla wala quwwata illa billah. nínú àwọn nǹkan títún máa bá yẹn sẹ́jẹ́ ẹlẹ́kẹtàlá ó náà ní intihaqu huquqi nas ká máa tẹ ìwà àwọn èèyàn mọ́lẹ̀ ká máa fọwọ́ lágbá wọn lójú ká máa ṣàbòsí sí wọn ọlọ́run ọba ọ̀fẹ́ ọlọ́run ọba ọ̀fẹ́ bọ́lá ti dá wa láyé ẹnìkan máa gbájú ẹnìkan lọ ẹnìkan máa lágbára ju ẹnìkan lọ ọgbọ́n tá a ní ẹ má jẹ́ a máa fi yan ọmọlàkejì jẹ agbára tọ́lọ̀ fún wa ẹ má jẹ́ a máa fi yan ọmọlàkejì jẹ nítorí pé gbogbo níta wà ń ṣe lónìí à ń ṣàṣegbé à ń ṣe pamọ́ ni. nínú ìgbàwọ́ ọ̀rọ̀ kan tó wá látọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu anabi sallallahu alaihi wasallam ó bi àwọn sàhábà léèrè ó ní atadruna man al-muflis tẹ́ ẹ mọ́ta ló lòṣì tó ṣe padà ta lẹ́yìn ìgbà tó ti lówó àwọn sàhábà ni à ah, ẹni tó sì ta lẹ́yìn ìgbà tó ti lówó láàrin wa òun náà lẹ́ni tó ṣe pé man la dinara lahu wala dirham kò ní náírà kò sì ní kọ́bọ̀ anabi ah, sallallahu alaihi wasallam ni rárá o rárá o yóò ṣe lẹ́nu là ń pè lẹ́ni tó sì ẹni tó sì ta nínú àlùmọ́ mi man ya'ti yawma al-qiyamati bi salatin wa siyamin wa zakah òun náà lẹ́ni tó wà á dọ́gbìn dàl ó gbélé ayé ti sọ̀lẹ́ ó gbélé ayé ti siyam. ogbele ayé yọ zakat wọ́yẹ sí sugbamgba ṣùgbọ́n ńgbà tó bá dé òun yọ wà wà lẹ́nu tó ṣe pé kọ́dé ṣẹ́tẹ̀mà àdà ó ti bu lágbájá léèbú tó ń tiẹ̀ ọ̀lẹ́tọ̀ sí ṣèjẹ́ ká sọ ẹnu wa láwùjọ Yorùbá èébú pọ̀ ń bẹ wàlá ẹ rí i pé ká tó sọ̀rọ̀ ní ìdáhùn pé ah Yorùbá dá léèyàn máa sọ pé tá a bá yọ àwọn lárúbáwá nínú kọ́lọ̀ ń dáyẹ̀dá irọ́ gidi àbòsí ẹ pé èébú ọ̀pọ̀ lẹ́nu ọmọ Yorùbá èébú tó bá ti pọ̀ lẹ́nu àwọn èèyàn ó túmọ̀ sí wọn lẹ́kọ̀ọ́ ẹlòmíì ní ìsìn òrírí láyé kí ló ṣe fún ọ bóyá ìwọ kan ń gbọ́ kadà rẹ bọ̀ ó náà ń gbé tiẹ̀ bọ̀ ṣe máa ń wọn náà so ọwọ́ afẹ́ jánà ìwọ́n sì ń bọ̀ ọmọ pé wọ́n ń bọ̀ ọwọ́ bó ṣe fẹ́ àbí kò ní ti dáa fún ọ ni kò ní dáa fún yẹ áá torí tọ́lọ̀ abẹ́ ìṣẹ̀lẹ̀ náà lẹ́yìn tí yóò bá ṣe wà ní ọ̀rọ̀ tí ò tọ́rọ̀ ọ̀rọ̀ tí ò tọ́rọ̀ ebú ni yóò bá máa bú àti pé ó ti pọ̀ jù kò yẹ kó rí bẹ́ẹ̀ áá ní ìsìn tábà dálẹ̀ á ní kankan náà ni wá àmọ́ yóò bá kankan náà ni wá ókè tábà jẹ́ kankan náà kọ́ làbá ti fúnra wa. ó yẹ ká tọrọ ẹnu wa ṣe ọ̀rọ̀ dáadáa kó máa jáde lẹ́nu wa ẹni tá a bú tí ọ̀lẹ́tọ̀ sí èbú ká rántí pé asípamọ́ ni ọjọ́ tí ọgbẹ̀sán rẹ̀ ń bọ̀. tọ́ wà kọ́sẹ̀ fẹ́ hàdà á tún bá yí pé ọ̀sẹ̀ nìkan lóko tí ò ṣe kó ṣe. ẹ mọ̀ kí láwùjọ wa à ń fẹ̀sùn ọ̀rọ̀ kan ní ọ̀pọ̀ bàjẹ́. ẹni tá zina ni ó ń zina wọ́n lè sọ fún di apẹ̀rẹ̀ wọ́n lè sọ ikọ́ máa já àtúpẹ́ kọ́lọ̀ kọ́lọ̀ ọ̀sán wọ́n ẹnìkan nù sọ gbogbo orí ẹlẹ́yìn pé ẹ kí ni ṣé ẹ̀ka gbogbo ẹni tí ẹ sọ lóko tí ò sí gbogbo ẹ ní ọgbẹ̀sán tó bá ti jọ gbẹndàlùkìyàm ara ti máa sọ o wà á kẹlẹ́ máa rẹ̀ háàdà ó sì síbẹ̀ yìí náà má yorùbá sọ pé ní fífọ̀ tọ́sí ní ìpè lára mu àtiwọ́ olówó àtiwọ́ ẹni ọlọ́run máa ti fi kan wọ́n wá ọ̀rẹ́ wèrè òòbùsọ̀ ogun ndé olóòtú tọlọgbọ́n gbogbo àwọn àṣà àti jálẹ̀ ọ̀pọ̀ láwùjọ yorùbá káwọn á fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ àti ọmọlúwàbí ká yáwó lọ́dún èèyàn ó dìgbà tó bá kan sísan káyọ̀ máa pé tí ọba bẹ́ẹ̀ fi kó ṣe ìní sanwó ẹ sì máa bàbá ńlá tiẹ̀ ti di àwọn ìyá ńlá tiẹ̀ lówó ni owó olówó tó jẹun ò lè jẹ gbé wà sọ́tọ̀ kẹmà dámà áàdà ó sì ti ta ẹ̀jẹ̀ eléyìí sílẹ̀ ó ti pààyàn àìmọye ti ń pààyàn èèyàn wa mọ́tò lọ lójú pópó ó sì fi mọ́tò gbá níbi sẹ́nìkan kò sí rí ó ti gbàgbé pé Allahu Rabbul Alamin eré gbogbo wa yọba túlẹ̀ wọ́n lè lé ọ wọ́n lè wọ ọkọ mọ̀mọ́ ọ láyé especially irú nàìjíríà wà yìí kò sí kámẹ́rà gàdá fi ń gẹ̀ẹ́tì àwọn èèyàn wọ́n lè mọ mu ọ láyé ṣùgbọ́n náà nǹkan tó bá fẹ́ kí wọ́n mu ọ láyé wọ́n mu ọ tó rí ọmú láyé yá máa kóbi tọ́sà sí. bákan náà ti ń pààyàn lọ́nà kà ẹni tó yáwó lọ́dọ̀ lọ́dọ̀ èèyàn ọwọ́ àrùn ẹni lọ ẹni yẹn tó lọ wọ ẹgbẹ́ àjẹ́ ẹgbẹ́ oṣó ìgbà ẹfẹ́ máa pa yẹn sí ni ẹfẹ́ sọrí ibú lẹ́tà yẹn dẹ́rù kìí àmà. yóò tún máa ti takọ pé apààyàn làwọn o mùjẹmùjẹ làwọn o olórí ibú. akramakumullah bẹ́ẹ̀ náà ni ẹnu akọ́mọdúró yẹn wọ́n kà sí ọlọ́run kò ti pààyàn rí gan. ọ̀rọ̀ ní ti sọ̀rọ̀ yóò wáyé sọ pé màá pọ̀. tọ́lọ́mbá ni kó ń ti òkú ńjọ́ kejì ẹlẹ́nu ká lọ mọ́ ni ẹ̀dá kùmọ́kàn halẹ̀ ni halẹ̀ báwo wọ́n lọ pa àbẹ̀ ní tó fi mọ́tájọ́ méje fún ọ ló ti máa sìnkú ńjọ́ kejì pé ọ̀sà gbígbóná gbígbóná ni ló ń tì bá kú wọ́n lọ pa ẹni tó pa ẹ̀yàn okùnbi tó gbé gbà wà bọ́ ọbẹ̀ hẹ́ẹ́dà ó sì ti lu eléyìí kẹ́ máa lu àwọn èèyàn láì nídìí bí ọmọ tó wá lé kéwọ́. ẹ̀kàrí pọ́ ọmọ ọlọ́mọ ọmọ ni àmọ́ mẹ́kò ni bàbá rẹ̀ ni bàbá rẹ̀ ẹ wá wò pé kọ̀yẹ́ kọ́ ọmọ fọ́gá ọmọ kéwù kọ̀yẹ́ kọ́ ọmọ mẹ́kò ọmọ ẹ̀yin ọmọ àwọn ọmọ ẹ̀yin àbá lọ́yẹ̀ kọ́ ọmọ kéwù kó fi jẹ́ pé ìdílé yín ọmọ márààlú lẹ́rú títí táyé ìdọ̀rùn ẹ̀yin nìkan ọmọ máa ọmọ kàn máa ọmọ o tó àwọn ọlọ́pàá ńkọ́ àwọn náà gbé pọ̀pá lọ́bí ti fúlàní wọ́n dúró lójú ọ̀nà fẹ́ni tí ọba fún wọn fifty naira àwọn ọlọ́kadà ní ẹ̀fọ́ ni àwọn òkìlà fẹ́ bá wọ́n ti ná lómi pọ̀pá lápárí kí lẹ́yìn sọ́kọ́ lọ́jọ́ gbẹ̀ndàlùkìyàmù ẹ̀yin sọ́jà sẹ́kà máa ń na yẹn nàkúnà kọ́dọ̀ kẹsẹ̀ ó sì sọnù wọn bí ìjẹrin kẹsìmọ̀ ti tíráàbù kan bọ̀ lóru. wọ́n dá dúró peter ti dá dírẹ́fà dúró àwọn kan wá ń bọ̀ lẹ́yìn wọ́n ta pọ́ wọn ọmọ ọ́fíìsì kan ni sọ́jà yẹn wọ́n á sọ fún wọn pé gbàtà wọn ti àyíkó kí dúró làwọn á sọ pé káwọn dúró báwò làwọn sọ pé tí wọn ò rí pé sọ́jà làwọn àwọn á sọ pé àmì nà after god na àmì àbámọ̀ maka gbogbo kàkí ẹ̀wọ́ ẹlẹ́wọ̀n ni kọ́lọ̀ wọn ṣe kẹ́ bọ́m̀bẹ̀ lálàáfíà. àkàrà fún wa lọ́dọ̀ ọmọ kọ̀bọ́kọ̀lọ́ ni ẹ̀sìn bí wáyà ẹ̀ dára ni. wọ́n mú kọ̀bọ́kọ̀lọ́ wọn fi hàn pé àlàyé ni òun àbá sọ́ra. wọ́n tí ó bí wọn léèrè. tọ́ fẹ̀yọ̀tọ̀ ẹ̀rẹ́ mi hasanáàtẹ̀ gbogbo àwọn tó ti ṣàbòsí sí báwọn gbogbo àwọn tó ti jàǹbá báwọn ẹnìkan ò ní forí jẹ nìkan jọ gbẹ̀ndà òkè yàrá àfi tí ìbá sèèyàn lọ́sẹ̀ wàláhì tó bá yẹ pé bàbá wa láṣẹ tó bá yẹ pé ìyá wa láṣẹ tó bá yẹ pé ìyàwó wa láṣẹ tó bá yẹ kọ́kọ́ wa láṣẹ tó bá yẹ kọ́mọ wa láṣẹ tó bá jẹ́ pé kò ní kó fún wa láṣẹ wàláhì ẹnìkan ò ní forí jẹ nìkan jọ gbẹ̀ndà òkè yàrá torí ẹ̀ ló ti jẹ́ pé ẹ jẹ́ ká wọ́n ọ̀nà láti bọ́ ń bẹ̀ láyé yìí kótó di lọ́la gbẹ̀ndàlù kìyàm wọ́n mú nínú dáadáa rẹ nínú wọn fi san fún wa ẹni tó bú ẹni tó jàǹbá níbi owó ẹni tó tẹ̀jẹ́ rẹ̀ sílẹ̀ ẹni tó lù ẹni tó gbogbo nǹkan tó ṣe wọ́n máa fún wa ní tó ṣe déédéé tó ṣe fún wa nínú dáadáa rẹ. tí dáadáa rẹ bá wá tán òsì tí ì tán àtàn wọ́n máa mú àìdá tí wọ́n máa dálé ọ wọ́n máa mú àìdá wọ́n máa dálé ọ sayutrahu fin nar wọn ò ní yé dalé lórí títí tí wọn fi wá lọ sọ sínú ná ọ̀rọ̀ wa wọlé imáàmù muslim imáàmù muslim ló gbà wá torí náà ẹja kí ìsára ẹja tún wà wá sí gbogbo nítorí bàyẹn ṣe jẹ ẹja jìnnà sí i abu hurayra radiyallahu anhu ọgbẹ gbàwọrọ kan lọdún anabi muhammad sallallahu alayhi wa sallam anabi ni rahimallahu abdan kanat akhihi indahu madlama. في عرض أو مال فجاءه فاستحله قبل أن يؤخذ وليس عليه وليس له دينار ولا درهم رواه الإمام النسائي وغيره رواه الإمام الترمذي وابن حبان بسند صحيح النبي صلى الله عليه وسلم ni ọlọ́run kẹ́ o ẹnikẹ́ni tí nǹkan kan bẹ lọ́dọ̀ rẹ̀ tó gbà lọ́dọ̀ ọmọ ìyá rẹ̀ nígbà bòsì tọ́wọ́ abaláyé ń bì í pé nǹkan rẹ ní foríjì mi tó bá sì jẹ́ pé owó rẹ lọ́ọ́ bá gbà ọ̀dọ̀ owó rẹ padà tó bá jẹ́ pábùkù ló fi kàn án wàá múra rẹ wá pé kọ́kàn wọn náà lábò láyé ń bì kó tó dijọ́ tí ò ní sówó tí ò ní sọ́mà sẹ́pẹ́ ní bá gbélé ayé ṣe ni wọ́n fi sàn ńgbà wọn bá fi dáadáa wá sátá sí dáadáa bá tán ẹ̀dá kò sí dáadáa bá tán kí ló kò tó gbé wa wà ní jẹ́nà dáadáa tó tán àti ìtàn àtàn wọn wá mú àìdá tí wọn wọn ń dà á lù wá níbo lè yàn án lọ nígbẹ̀yìngbẹ̀yìn inú ná ọlọmọsí wa lọ màá náà. nǹkan ẹlẹ́kẹ̀ẹ́ ńlá nínú tí máa bá yẹn sẹ́jẹ́ onáni su'ul akhlaq ìwà bú ìwà rádaràda ìwà játíjátí ìwà tí ò dáa torí pé wọn nù hadith abdullahi bin umar hadith yìí gùn gan anabi sàlàyé nǹkan púpọ̀ ṣùgbọ́n nǹkan tá a nílò nù rẹ̀ anabi ni wa inna su'al khuluqi la yufsid al-amal. كما يفسد الخل العسل حديث صحيح النبي صلى الله عليه وسلم ní ìwà bú tí máa bá yàn sẹ́jẹ́ gẹ́gẹ́ bí omi kan tí ṣe máa pa oyin jẹ́ bẹ́ẹ̀ ni ìwà bú ìní máa ba séèyàn jẹ́ a gbọ́dọ̀ tún àwa ṣe jẹ̀mọ́ tíwé èèyàn bá dá èèyàn sùn wà tíwé èèyàn bá dá gbogbo èèyàn ni ó máa rí yàn ta ìwà tẹ̀rí yẹn ọ̀nà lè yàn nígbà tí ìwà bá ti lọ yóò fìyàn sílẹ̀ ní kòròǹfó ni wa innamal umamul akhlaqu ma baqiyat wa inhum zahabat akhlaquhum zahabu gbogbo àwọn èèyàn láyé ìwà làwọn lópin ìgbà tí ìwà bá ṣẹ́kù tí ìwà bá ti lọ tán yà wọn àwọn náà ti lọ torí ẹ̀jẹ̀ máa ẹ̀jẹ̀ amójútó wà wá àkọ́kọ́ wà ó ní islam tí èèyàn bá ti ní islam kò níwà ẹ má máa ròyìn káfíìrì pé hmm, ó níwà tí èèyàn bá jẹ́ islam tí ò ní kò níwà nà torí pé nígbà táwọn olùmọ̀ máa ń sàlàyé wà islam là kọ́kọ́ ẹni tí èsì náà ti fẹ́ níwà torí àwọn ti bi sheikhul islam ibn taymiyyah rahimahullah wọ́n ní sí àwọn kèfèrí wọ́n ní ẹ̀san dáadáa kan tí wọ́n gbàdúrà ọ̀gbìn dàlùkìyàmù torí pé àríkọ́ àwọn náà máa ń lámàánà àwọn náà máa ń sòdodo àwọn náà máa ń onírọ́rọ́ wọn ò ní kankan tó gbàjọ gbẹndà lùkìyàmà torí wọn ní dáadáa tó sẹkùn jọ aburú aburú aburú nìkan ni gbogbo dáadáa tó bá gbélé ayé ṣe ayé náà wọn ti gbẹ̀san rẹ̀. tẹ̀lé ìtumọ̀ sí pé ẹja tún wá ṣe jàmá ọ̀pọ̀ ẹ̀mọ́ yìí wá ìwà wọ̀ dá. tí wọ́n bá sọ fún wa pé lónìí ẹ tún yín ẹ jẹ́ káwọn nígbà tó ti jẹ́ pé àwọn aṣíwájú wa lọ́pọ̀lọpọ̀ pàápàá láfíríkà ti wá ń bì ìwà àwọn èèyàn tí wọ́n gbẹ́sìn islam wá ni wọ́n rí tán fi di mùsùlùmí wọ́n jẹ́ ní kankan lógun. àmọ́ lónìí iwájú wa ọ̀dà adé ti yí pé ẹlòmíì tó bá fẹ́ wò wá wa gan yóò ti fi islam sílẹ̀ tipẹ́. kí ni islam ní ká ṣe kí làwọn ṣe. yorùbá ò ní islam ní ká máa lò gbé ẹja tún wà wá ti jàmá anabi sallallahu alaihi wasallam ní ìwà burúkú ìmà basẹjẹ ni gẹ́gẹ́ bí omi kan ti ṣe máa ba oyin jẹ́ ẹlẹ́kẹ̀ẹ́dógún nínú tí máa bá yẹn sẹ́jẹ́ òun náà lówó èlé jíjẹ owó èlé jíjẹ ìmà bá yẹn sẹ́jẹ́ o torí ẹ ẹni tí máa ń jẹ owó èlé kò sí tàbí ṣùgbọ́n iṣẹ́ rẹ̀ ó bàjẹ́ ó láyé àwọn fàhábà nípa àwọn obìnrin kan gbẹ́jọ́ wá bá ìyá ńlá wa Aisha radiyallahu anha nípa káràkátà kan tó ṣẹlẹ̀ láàrin wọn àtọ̀kan nínú àwọn sàhábà nàbì sallallahu alayhi wa sallam tó ń jẹ́ Zayd ibn Arqam radiyallahu anhu. ọ̀nà tí òwò yẹn fi wá fẹ́ ṣẹlẹ̀ ó ti ní ìrìbánu ẹ wá gbọ́ nǹkan tí ìyá ńlá wa Aisha radiyallahu anha tó sọ ó ní ablighi Zaydan ìwọ obìnrin yìí mọ̀ ọ́n rántí Zayd pé kò jíṣẹ́ fún un. أنه قد أبطل جهاده مع رسول الله صلى الله عليه وسلم إلا أن يتوب ipò ti ba jihadi rẹ̀ pẹ̀lú anabi sallallahu alaihi wasallam ogun tọjà lẹ́yìn anabi sallallahu alaihi wasallam ó ti bàjẹ́ pẹ̀lú rìbá tọfẹ kó sínú rẹ̀ yìí àyàfi tó bá túbà ó túmọ̀ sí pé rìbá máa ba ṣe jẹjẹ mà rìbá lówó èlé káyanilẹ́gbẹ̀rún àpò káwa gba kọ́bọ̀ kan lé lórí ẹ̀ ọba àdàpọ̀ kan náà la gbà gbogbo èlé tó bá ti gorí owó òun òní wọ́n ń pè ní rìbá ọlọ́wọ́ bá ti léwọ̀ a gbọ́dọ̀ jìnnà sí báńkì ló fún wa ní àwọn ẹgbẹ́ alájẹríire ní cooperative èèyàn lásán ní gbogbo owó èlé haram ní lábẹ́ òfin ọlọ́ yamhaqullahu rìbá wa yurbi sadaqat ọlọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́dàá wa kò kìlọ̀ fún yàn lórí ẹ̀ṣẹ̀ kan bí irú kìlọ̀ tó ṣe fún wa lórí rìbá lọ. يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله ọlọ́wọ́ bá ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ páyọ̀ lọ ntòsẹ́kù nínú rìbá owó èlé tẹ̀ ń gbà tẹ̀ ń san sẹ́ǹjẹ́ ẹ pàṣẹ o tẹ́ bá jẹ́ mùmínì tẹ́ ẹ bá wà kọ̀ láti ṣe bẹ́ẹ̀ àdẹ́kẹ́ ẹ máa retí ogun lákéde lẹ́yìn lórí tọ́tọ̀dọ̀ lọ àtànábì wa ogun látọ̀dọ̀ lọ ogun látọ̀dọ̀ ànábì ogun látọ̀dọ̀ ànábì wà láyé ni lẹ́yìn ti ogun látọ̀dọ̀ lọ ẹ̀yin náà rí ogun bá tó fi ń kojú àwọn ọ̀sán kò wọ́n rìbá gẹ́gẹ́ bọ́lá ti sọ yẹn fàkùnlọ́hù rìbá ọlọ́run máa fi pawó rẹ ni tówó èlé bá ti wọnú owó yọ parun Sky Bank polari lẹ́nu yìí diamond sí ó yí padà ó di asset torí èlé kódà irú ẹ̀ ń ṣe Nàìjíríà wọ́n ní èlé orí rẹ̀ lásán wọ́n san fún twenty years. ẹ̀rọ àwọn aláàánú tó sànù wa tọ́jọ́ pé èlé owó tí wọ́n yá wa á fi sẹ́rù twenty years. kátó wa máa san ojú owó tá a yá gangan. torí ẹ owó èlé yàtọ̀ sí àkóbá tí ó ṣe fún dúkìá rẹ̀ yóò tún bá tẹ̀ rẹ̀ jẹ́ kọ́lọ́mọdé abara wa ń tẹ́ jẹ́. sọ àwọn kankan wá wà ó tọ́jọ́ pé ele owó ele náà ní islam kà fún atúgbọ́dọ̀ sọ̀rọ̀ fún nínú rẹ̀ kẹ́sì pẹ̀fẹ́ nìkan báyà ń wá nǹkan lọdọ ìjọba fáìlì rẹ̀ ti wá débẹ̀ wọn ò fún ẹ wá bá a lọ síbẹ̀ ẹ lọ sípẹ̀ lórí ẹ̀ ẹ wá gbẹ̀bùn lórí ìpẹ̀tẹ́ ṣeun rìbá lẹ jẹun lábẹ́ òfin ọlọ ẹnìkan ọba wa fi fún ní nǹkan yẹn ẹ̀yin wa gbẹ̀bùn lọ́dọ̀ onítàn lórí ìpẹ̀tẹ́ bá sí wọn ẹ̀bùn tẹ́ gba lábẹ́ òfin ọlọ́ rìbá ni ọwọ́ nínú hadith Abu Umama radiyallahu anhu wala nabi Muhammad sallallahu alayhi wa sallam sọ pé man shaffa'a li akhihi bi shafa'atin fa uhdiya lahu hadiyatun alayha fa qabilaha. فقد أتى بابا عظيما من أبواب الربا رواه الإمام أحمد وأبو داود بسند صحيح النبي صلى الله عليه وسلم يعني كان يتوبا سكبة فما يعرف tí wọ́n wá bùn lẹ́bùn kan lórí ìpẹ́ tó ṣe tó náà bà Ànábì ni ó ti ó ti ó ti ó ti gba inú lẹ̀kùn ńlá kan wọlé nínú àwọn lẹ̀kùn rìbá ọlọ́nkọ́ ṣàánú wa torí ẹ ẹnìkan òun yìí ṣe mùsùlùmí ọjọ́ kan nínú àwọn nàfárà àwọn ẹlẹ́sìn ọmọlẹ́yìn Pọ́ọ̀lù sẹ́mi pé lábẹ́ òfin ọlọ́run àwọn ò lè gbé Islam láì jẹ́ pé wọ́n sanwó kan à ń pè ní jizya yẹn ó wá rí pé owó tí wọ́n ní kó wọ́n máa san nítorí pé owó yẹn wọ́n á máa pè bùbù rẹ̀ ní pẹ̀lú òdiwọ̀n iye Islam à ń pè ní ìgbà tó dọ̀dọ̀ alimami lawuzari ọwọ́ gbé jarratun min asal ó gbé kòndóró kòndóró oyin bíi kẹ́ẹ̀kì oyin ó gbé wá fún ìmáàmù lawuzari ó lẹ́kùn yìí mo gbé wá fún ọ mo ti fẹ́ tọrọ kankan lọ́dọ̀ rẹ látàrí ẹ̀bùn yìí pé kọ́ ọba ń ṣèpẹ̀ lọ́dọ̀ gómìnà agbọn fi tí mo wà ipò owó tí wọ́n ní máa san lórí àìjẹ́ mùsùlùmí tí ń gbèlú mùsùlùmí yìí pọ̀ fún mi kọ́ ọba ń dínkù. kéṣe bíi tiwa dání ẹ̀yin ọmọ ẹ wá gbé kẹ́gì wọlé ná sára o bàbá yìí ọ̀sọ́ pé kí wọ́n gbé kẹ́gì wọlé ó ní bákan méjì nínú kó ẹ jẹ́ kí n bọ́ sípẹ̀ kó sì máa gbẹ́bùn rẹ lọ. àti kó o bùn mí lẹ́bùn kí n má bọ̀ sí pẹ̀. onítọ́ba ah, jẹ́bẹ̀ ẹ ti máa gbé ẹ̀bùn mi lọ torí ìpẹ́ ńlọ pàtàkì tí mo fi wá ẹ ti máa gbẹ́bùn lẹ́bàá sí pẹ̀. Al-Imam Al-Awza'i rahmatullahi ó sì bá kọ̀wé ìsìpẹ̀ sí gómìnà agbábẹ̀ láì gbẹ̀bùn nítorí ìwé ìsìpẹ̀ tọkọ ọ̀hún wọ́n sì dín òsì wọn tẹ̀lẹ̀túnà dínàr wọ́n ti kù nínú tí wọ́n máa san lọ́dọọdún. tẹ̀lẹ̀túnà dínàr kì í sọ̀rọ̀ kékeré nítorí pé owó tá a sọ pé yẹn ó nìyí sí tó fi máa yọ zakat òun náà ni ìṣòrúnà dínàr ogún dínàr láàmì tá a fi yọ zakat wọ́n wá bò ń dín ọgbọ̀n dínàr kù nínú owó tí wọ́n máa san lọ́dọọdún torí ìwé tí ìmáàmù làwùzá yìí kọ láì gbẹ̀bùn tá a bá sọ pé ogún dinar nìsín one million two hundred and something thousand one million two hundred and something thousand one point two million plus. ajẹ́ pé iye tí wọ́n bá dínkù yìí báyìí tẹ́ bá fi di six hundred thousand tẹ́ fi kún one point six million ó di one point eight twelve nínú wọn bá dínkù torí ìwé tí ìmáàmù làwùzárì bá kọ sí ẹni tí ìjọba wà lọ́wọ́ rẹ̀ tó ń ta ẹgbẹ́ bùn bẹ́ẹ̀ náà lọ yẹ káwọn náà rí tábà fẹ́ sí pẹ̀fẹ́ nìkan ẹ gbọ́dọ̀ gbẹ̀bùn kankan kò sí nǹkankan tá a fẹ́ fẹ́ bùn rẹ sí ẹ má gbẹ̀bùn lórí ìsìpẹ̀ ẹ má gbẹ̀bùn lórí pẹ̀ ń wá ìrànlọ́wọ́ kan fẹ́ nìkan nínú títún máa bá yẹn sẹ́jẹ́ eléyìí agbọ́dọ̀ jìnnà sí ẹlẹ́ẹ̀kẹrìndínlógún ọ̀nà ni al-istiṭālatu fī 'irḍi ká máa fẹnu wárọ̀ ká máa fẹnu wárọ̀. lori iyì ọmọ ìyá wa mùsùlùmí kọ́mọ kusọ nípa àwọn èèyàn ìwọ lẹ́nu rẹ gbà ẹlẹ́nu gbọ́rọ̀ ètè rẹ ó gùn jẹsẹ̀ rẹ lọ gbogbo ńtọ́ bá rí ní sọ gbójú rí ẹnu rẹ ò ní dákẹ́ ó léwu Sa'id ibn Zayd ọgbà díìsì kan wá látọ̀dọ̀ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn nǹkan sí rìbá eléyìí ń bẹ lábẹ́ rìbá lábẹ́ anabi ni inna min arba riba al-istitalatu fi ardi al-muslimi bi ghayri haqq anabi ni bẹ nínú rìbá tó léwu jù nínú rìbá tó nípa jù kéèyàn ọmọ afẹnuwa rọọfù lórí iye ọmọ ìyá rẹ̀ mùsùlùmí láìtọ́ kẹ ẹ máa sọsọ kú sọ ń pa àwọn èèyàn kẹ ẹ máa wíwí kúwí ń pa wọn kẹ ẹ máa kà wọn lábùkù lọ́nà táwọn èèyàn fi ní rí wọn pẹ̀lú yìí pẹ̀lú àpọ́nlé eléyìí bẹ́ẹ̀ nínú rìbá tó burú jù ẹ dákun ẹja sọ ẹnu wa ojú rí ẹnu adákẹ́ tá a bá ti rà léèbù kan lára àwọn èèyàn kàkà ká máa sọ ẹja wo ara wa àrífà wa náà ni àrí anírù rẹ̀ kí ló ṣe olójú kan wa àwọn ń bú olójú kan mi àwọ̀ díngì jọ arọ là wa à ń bú arọ mi ẹnu tí wàá rùn à ń bú ẹnìkan pẹ̀lú rẹ̀ ń rùn sọ bẹ́ẹ̀ òkú dáa bẹ́ẹ̀ tọ́lá wọn ní sáà ń bú àwọn náà lójú wọ́n ti lẹ́nu wọ́n lójú tán fi rí ọ wọ́n sì lẹ́nu tán fi lè sọ̀rọ̀ ẹlẹ́kẹrìndínlógún nínú àwọn kan tí máa bá yẹn ṣẹ́jẹ́ òun náà ni khiyanatul mujahid fi ahlihi ẹnìkan jáde kó lọ jagun sójú ọ̀nà ọlọ ìwọ wa ń báyàwó rẹ ṣe zina ọ̀daràn ni ọ. anabi sallallahu alaihi wasallam fi hàn pé ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ẹni tó bá ṣe bẹ́ẹ̀ yọ pàdánù sẹ́rẹ̀ ní ọgbẹ́ni dàlùkìyàmà. torí pé ọlọ́run bá sọ pé kó mú nínú sẹ́ rẹ̀ iye tí ó mú tí ó fi tẹ́ lọ nínú dáadáa rẹ̀. jihad nìyẹn o kìí ṣe pé kéèyàn máa ṣe nǹkan míì tó yàtọ̀ sí jihad kó máa rẹ̀ jẹ o pé kéèyàn máa rìn káyé kó máa pò ń jáde jihad jihad tó jáde láti lọ jagun tó lọ lọ tó àtọ̀tá dojú ìjà kọ́ra ẹni tó wá jẹ́ kọjáde irú rẹ̀ sẹ́nìkan wá ń báyàwó rẹ̀ ṣe zina ó ń tì ń dáràn tẹ̀lé ìtumọ̀ sí pé súnà nàbì ni ẹjẹ́ àtẹ̀lé kìí ṣe jáde kan táwọn kan jáde káyé àwọn arìn káyé tó jẹ́ pé ìwọ ó fi igbó òkè hò ó fi sílẹ̀ àwọn amagbóró rẹ̀ kó ti dé mọ̀ngònú mọ̀ngònú lọ́nlọ́n kẹ àwọn bá jáde lọ ni jáde kí ni wọ́n ọ̀ mọ́ tí ó kàkà kí ni tó fẹ́ kọ́yìn tó kéwò yìí ò rí wà àti fìyàrí gbogbo èèyàn màláìkà ni wọ́n ló kéwò ó rí wọn pè sẹ́sìn Islam wọ́n tó yẹ pé káfíńtà ló ń ṣe jẹ́jẹ́ rẹ wọ bàbá mẹ́kò tó yẹ kó kọtí mẹ́sẹ̀ rẹ kó ọmọ akọ́ kí ó ọwọ́ àlọ́ di láwà ní ọ̀rọ̀ kan mórí bí ó sùkà ọmọ kó ń ṣe jáde ọmọ apá àlọ́kùnlàlà ẹ mọ̀ pé tí ọba ti fi kí ìyàwó tó ṣe pé ó ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ló ń travel ọwọ́ adé ọwọ́ abá ìyàwó ti di bá kété ó ti lóyún. ọwọ́ ni ah, wọ́n lọ wánú àdìsí kan náà wípé ẹni tó bá bá ìyàwó ní jihadi sùn ah jihadi wọ́n ń ti Pakistani wà kò wá bá kò wá. torí di eléyìí báyìí ká sára ká tẹ̀lé ẹlẹ́ẹ̀kẹtàdínlógún nínú tí máa bá yẹn ṣe jẹ́ onáni alimtiha káfọwọ́ ara ẹni ṣe kó para ẹni kéèyàn lọ kókò so ọlọ́mọ kan ó ń ṣe wàhẹ́ àbí nẹ́kò ni ó ṣe títí títí tí tó yẹ ìgbà kan ọ̀bá àdìrí lọ́ba lọ kókò so kí wọ́n lọ sọ fọ́nà kí wọ́n lọ ògbìyànjú àti páàtì nẹ́kò ni. mo sì gbìyànjú àti páàsì wáyé nígbà tí wọn á páàsì wọn á rí i pé ikú yá jẹ sí lọ a ah, ìyá àti bàbá ńlẹ̀ sí lọ wá dé súná yìí. àbẹ́ni tó wá sẹ́kì ò rí sẹ́ lẹ́yìn tó gba páálí ọwọ́ àlọ́ sọ́ra rẹ̀ látòrí gádà ọ̀sọ̀ra rẹ̀ odò ọba bẹ́ẹ̀ sí lọ sọ fọlọ. àbẹ́ni tó mọ̀ bẹ́ẹ̀ tó gé ara rẹ̀ lọ́rùn torí pé gbèsè ọmọ bó ti sán. kàlà nítorí pé ẹni tí ó bá fọwọ́ ara rẹ̀ ṣekú para rẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó ní irun tó fi para rẹ̀ ńlọ́lọ́wọ́ fi fìyà jẹ nínú náà jahannam a gbọ́dọ̀ fọwọ́ ara para wa wala taqtulu anfusakum inna allaha kana bikum rahima ọlọ́ni ẹ má fọwọ́ ara yín para yín o tọ́ra láàánú lọ́lọ́wọ́ bá jẹ́ sí yín akramakumullah nínú àwọn nǹkan tí máa bá yẹn sẹ́jẹ́ tá a gbọ́dọ̀ jìnnà sí náà ni kíyàwó ọmọ gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu kíyàwó ọmọ gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu ó burú bákan náà kí ọmọ ṣe lè má mú fáwọn èèyàn àmọ́ àwọn èèyàn yẹn wọn ọ̀fẹ́ yẹn lè má mú wọn kórìíra èèyàn èèyàn ń fi tipátipá ṣe lè má mú lé wọn lórí. ó wá nínú hadith tí Abu Umama gbà wá látọ̀dọ̀ anábì muhammed sallallahu alayhi wa sallam anábì ní thalathatun la tujawizu salatuhum adhanahum àwọn èèyàn mẹ́ta kan wà sẹ́kù gbogbo sọ̀láàtì tí wọ́n bá ṣe kò ní tayọ etí wọn. alhamdul abiq hatta yarji' ẹrú tó sámúlówó rẹ̀ lọ́wọ́ bọ́ba ṣe sọ̀láàtì títí títí tí ọlọ́run nígbà kò ní tayọ etí rẹ̀ títí tí ìpadà sọ́dọ̀ ọ̀gá rẹ̀. wa imra'atun باتت وزوجها عليها ساخط àti obìnrin tó sùn tẹ́lẹ̀ pé gbogbo òru yẹn orí kọ́kọ rẹ̀ ń bínú lé lórí lọ́kọ́ fi lọ́ọ́ bá sùn kọ́kọ́ fi jì bọ́ba ti sọ láti ọlọ́run ọba ò ní gbà ò ní tayọ etí rẹ̀ wọ ìmáàmù qawmin wọ́hùn lẹ́hùn kẹrìhóòn àtẹnudọ́jọ́ lè máàmù fáwọn èèyàn táwọn èèyàn yẹn fún kórìíra rẹ̀ tó ọ̀fẹ́ àmọ́ wọn ọ̀fẹ́ lórí ẹ̀tọ́ ni o kì í ṣe lórí kọ̀tọ́ nítorí pé lè máàmù yẹn ó lè jẹ́ pé kọ̀fà yìí gbàgbàkúgbà ó lè jẹ́ pé kọ̀fà yìí gbà pálapàla wọ́n máa wá kórìíra rẹ̀ nítorí ẹ̀ wọ́n á máa kórìíra yẹn nítorí eléyìí eléyìí kò pé kí ọlọ́run má gbà sọ láti rẹ̀ àmọ́ tó bá yẹ kó náà ntí wọ́n ti torí rẹ̀ kórìíra rẹ̀ kò burú lábẹ́ òfin ọlọ́run ọtọlábì òfin Ọlọ́run sọláàtì rẹ̀ òní tayọ etí rẹ̀ alimami Tirmidhi ló gbà wá bisanadin hasan torí àwọn obìnrin wa ọ̀nà yẹn ló jẹ́ lórí yín kẹ́ máa gbọ́rọ̀ sáwọn ọkọ yín lẹ́nu tẹ́ ẹ bá fẹ́ láti máa pàdánù iṣẹ́ yín àwọn obìnrin máa ń béèrè lọ́pọ̀lọpọ̀ pé ń gbọ́ ọlọ́wọ́ nígbà ẹ̀sìn táǹsì nílẹ̀ yín ṣe ẹ́ àwọ̀ kan lọ́kàn ṣẹlẹ̀ láàrin wa àtọkọ wa ọkọ bá ń bínú ó sì sọ fún apọ́nà àwọn ìbádà wa kí ló dé sẹ́yìn náà bẹ́ẹ̀ máa ṣe tí yọ máa da yánpọnyánrin sílẹ̀ láàrin yín àtàwọn ọkọ yín síbẹ̀ yín náà mọ̀ bẹ́ẹ̀ bá nàbí sallallahu alaihi wasallam ti ṣe sọ ọkọ yín yín ọkọ yín náà yín sì fọwọ́ ara rẹ̀ rẹ̀ jẹ́ gẹ́gẹ́ bí sì ọ̀dọ̀ wọn ni ojú yóò kọ́ tẹ̀sí ń jẹ́ ìyàwó fáwọn ọkọ yẹn ẹ̀yin lẹ sọ pé wù táwọn bàbá yín fi fi yín fún wa ẹ mọ̀ wá jẹ́ ọ jẹ́ pé ẹ̀yin náà lẹ́sìn sábàbí sẹ́ẹ̀mí tara àwọn ọkọ yín rálì jẹ́ náwọ̀ tẹ̀sí wa dẹni tó sàgbákò àti wọ̀ náà kọ́lọ̀ mọ́ sí wa lọ́ máa ná ọ̀dọ̀ wọn àwọn ọkọ náà kó wọ́n jẹ́ sábàbí táwọn ìyàwó wọn fi máa gbọ́rọ̀ kó wọ́n jẹ́ sábàbí táwọn ìyàwó wọn fi máa kọ̀rọ̀ sí wọn lẹ́nu torí pọ́kùnrin mi náà burú bàjẹ́ pàtó bá ti gbọ́ kó ń làlùjẹ́ náà níná yóò mọ wá lo ọlá yẹn lòkulò yóò mọ lo àtẹ yẹn lọ́nà tí ó tọ́ rántí ipe ìyàwó yẹn ọmọ ọlọ́mọ ni síbí wọn náà fi máa bẹ̀rù rántí pàbùrọ̀ alábùrọ̀ ni síbí wọn náà lábùrọ̀ lé ọkọ rántí ipe ìyàwó rẹ yìí ọmọ ọlọ́mọ ni àbí ìyá oníyàá ni síbí ìyá tiẹ̀ náà wà lé ọkọ irú kí náà fẹ́ kọ́ ṣẹlẹ̀ sí ìyá rẹ̀ irú kí ló wù ọkọ ṣẹlẹ̀ sábúrò rẹ̀ àbáǹtì rẹ̀ irú kí ló wù ọkọ ṣẹlẹ̀ sọ́mà rẹ̀ torí ẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ̀wọ́ wa ẹnikẹ́ni tí máa ń fẹ́ pé kíyàwó náà ọmọ kọ̀rọ̀ sóun lẹ́nu tí ń fẹ́ kíyàwó ọmọ sí pípẹ́ fúrú fún un njẹ́ ọba gún ìyàwó rẹ̀ lápá má fi palá sí. àpèjúwe nígbà tó ń sọ pé tọkọ bá sùn tó fi májú lẹ́ni tí ń bínú sí ìyàwó rẹ̀ báyà bíi ká pọ́kọ bá lónìí ó náà gbé kínní kọ̀ọ̀rọ̀ lọ́rùn kọ̀ mọ bí ara ń wá ní dandan gbọ̀n àfi kọ́ wá ní o tọ́ wa pa sọ pé wọ́n lọ pa ni ó kúkú ní sọ pé wọ́n lọ pa ọ̀hún màlẹ́kà ọmọ fún irú báńkọ́ màlẹ́kà náà so yọ jẹ pé àyè wà òhun lọ́wọ́ ayé tẹ́lẹ̀ ìjẹ́bù ti ṣe jẹ́ ẹlẹ́ẹ̀kọ́ kàdínlógún nínú tí máa bá yẹn ìrègùn lórí dáadáa téèyàn ti lè ṣe torí kí téèyàn bá ṣe dáadáa ẹ gbé pamọ́ ẹ má bàjẹ́ torí pé ọlọ́run rí yín gbàjẹ́ sí ọlọ́run sì máa ń tẹ̀ sí ẹ má bàjẹ́ pẹ̀lú ìrègùn ìrègùn máa bá yẹn ṣẹ́jẹ́ ni o ọlọ́run yá ayọ̀ alladhina amanu la tubtilu sadaqatikum bil manni wal adha kalladhi yunfiqu malahu ri'a an-nas ọlọ́run ní ayọ̀ olùwàgbọ́ òdodo ẹ má fi ìrègùn àti ìnínilára ẹ má fi ba dáadáa tẹ ti rí ṣe jẹ́ o bí ìgbà tẹ rí sàrà ṣe ẹ má fi ìrègùn ẹ má fi bara yín ṣe jẹ́ ìnínilára sẹ́ni tẹ́ ṣe dáadáa sí ẹ má fi bara yín ṣe jẹ́ gẹ́gẹ́ bí ìṣẹ́ni tí máa náwó rẹ̀ nítorí kárí mi. wala yu'minu billahi wal yawmil akhir tó ṣe pé kọ̀ọ̀pọ̀ lọ́nkọ́ kò sì gbọ́dọ̀ kan ìgbọ́ ọlọ́ni àpèjúwe rẹ̀ kàmẹ́tẹ́lì sọ̀fúnwáyé ní alẹ́ ìhètò rọ̀ ó dà gẹ́gẹ́ bí akọ òkúta ni tí èpè wa ń bẹ lórí rẹ̀ fa asọ́bẹ̀hu wa abẹ́lẹ̀ nfàtàrọ́kẹ̀hu sọ̀ldà tí wábiwọ̀ tí òjò wa rọ̀ tọ́rọ̀ lé orí àpáta tí èpè ń bẹ lórí rẹ̀ o kí ni òjò kí omi òjò ṣe fún èpè ń yọ fọ́ kúrò lórí àpáta ni la yaqdiruna ala shay'in mimma kasabu wọn ò ní nípìn kankan nínú gbogbo tí wọn láwọn ṣe níṣẹ́ wọn ò ní jèrè kankan bẹ́ẹ̀ ẹni tí bá ti ṣe ká ẹni tí bá ti ń ṣèrè fún sẹ́ni tó ṣe dáadáa sí tí ń ṣèrè fún pẹ̀lú dáadáa tó ṣe nǹkan kò ní fún ọlọ́dọ̀ lọ torí pé o ti gbẹ̀san rẹ̀ láyé. wọ́n gbósù bàràbàǹdò fún ọ wọ́n kan sára sí ọ wọ́n yìn ọ ó kú ètò orí gbà lọ́dọ̀ lọ òun náà ni alẹ́sibáàlì kí ẹ̀wù akọ́mọ wọlé alimẹ́nì ìrẹ́gùn bákan náà ìnfàkù sílẹ̀ bilḥalifil kẹ́rì ká máa tajà pẹ̀lú ìbúra arọ́ ìbúra èké làfin rọ́jà ta àwọn kan yìí náà máa bàtẹ́ jẹ́ Abu Dharr radiyallahu anhu ọgbẹ́ gba ọ̀rọ̀ kan lọ́sọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam oní thalathatun la yukallimuhum allahu yawm al-qiyamah wala yanzuru ilayhim wala yuzakkihim wala hum adabun alim anabi wí ọ̀rọ̀ yìí lẹ́ẹ̀mẹ́ta ọlọ́run èèyàn mẹ́ta kan bẹ́ẹ̀ tó ṣe kí ọlọ́run ní bá wọn sọ̀rọ̀ ńjọ́ gbẹ̀ndà al-qiyama ọlọ́run ọba ò ní wò wọn ọlọ́run ọba ò ní fọ̀ wọn mọ́ ìyà ẹlẹ́tẹ̀ẹ́ lérò yóò sì jẹ wọn tó bá dijọ́ gbẹ̀ndà al-qiyama anabi sọ̀rọ̀ yìí lẹ́ẹ̀mẹ́ta Abu Dharr ó ní khabu wa khasiru ah, wọ́n ti di rẹ́mi wọ́n ti ṣòfò ẹni tí ọ̀rọ̀ rẹ̀ bá rí báyìí ọlọ́run ní bá sọ ọlọ́run ní wò ọlọ́run ní fọ́mà níjọ́gbé ní alùpùpù man hum ya Rasulullah àwọn ata làwọn ẹni náà alábìíní almusbil ẹni tí ẹ̀wù rẹ̀ bá ń wọlé ẹja sàkíyèsí rẹ̀ mùsùlùmí làwọn àjàmá a lè jẹ́ mùsùlùmí láì máa tẹ̀lé òfin ọlọ́ láì máa tẹ̀lé lánàá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam tí ẹ̀wù yín ṣòkòtò yín tí ó bá balẹ̀ ọgbọ́dọ̀ tayọ kókósẹ̀ nfẹ́ ṣe tọ́lọ̀ ò fi ní sọ̀rọ̀ sí yín jọ́gbìn dàlùkìyàm tọ́lọ̀ ò ní wò yín tí ò ní fọ̀ yín mà ìyá ẹlẹ́tẹ̀ elérò ọ̀jẹ̀ yín à ẹ dákun ó burú àyàfi ká dín ká pàtì torí ẹ̀ tí mi bá ń bẹ nínú ẹni tí ẹ̀wù mi bá máa wọlé bá tọ́ta yọ kókósẹ̀ kókósẹ̀ náà ti tó àti jùlọ́kù nìkan tí sòkòtò bá ti ta kókósẹ̀ náà ká tiẹ̀ pé kò tẹ́sẹ̀ fìlà ṣòkòtò oníjọ́ta àwọn ẹni tó gbádùn máa. nítorí pé sòkòtò ọmọ wọlé yóò máa di pé ń ya yẹlẹyẹlẹ ó ń tèkítà nígbà tí ẹrọ kọ bá pọ̀ lọ́nà yóò máa fi kọ́ ẹ̀rẹ̀ èyàn fi kó tọ̀ gánbà ni ó lè fi kó so Islam sọ pé tọ́ọ̀ bá fi sílẹ̀ lójúgun mọ́tì ọ̀tá yọ kókósẹ̀ rẹ̀ ṣèwà náà sọ̀rọ̀ ìwà aláṣẹ jù tọ́yẹ pé ẹnìkan bá ti ojúgun ọ sọ pé sunna ìní ẹni tí ṣòkòtò rẹ̀ bá wà lójúgun sunna òní ẹni tí ṣòkòtò rẹ̀ bá tó wà ní kókósẹ̀ méjèèjì sunna anabi muhammad sallallahu alayhi wa sallam àmọ́ tó bá ti tẹ̀lé kókósẹ̀ ọlọ́run ọba òní bọ́ sọ̀rọ̀ ọlọ́run òní wọ̀ ọlọ́run òní fọ́ ọmọ ìyá ẹlẹ́ta ìlérò yọ jẹ́ ọ tó bá ti dọ́gbé ndàlùkìyàm ọlọ́run kọ́ sọ wa ń bẹ̀ ẹni tó fẹ́ ṣoríire yọ rọra lọ dín àwọn ìwú rẹ̀ kùsùkùtù rẹ̀ yóò dín kù kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọjọ́ bó ti ṣe jẹ́ bákan náà wàlmanan àtọ́nírègún àwọn ẹni tí máa ń sèrègún wàlmọ́nfikù sọ̀rọ̀ àtọ̀wò bìlẹ̀ xalifẹ̀ kẹ́rì àtẹnitọ́ yẹ pé kò lè tajà àfi kó fọlọ́ nbúra lórí rọ wàláyé sàláyé wàláyé sàláyé lórí rọ sọ irú àwọn eléyìí náà ìyọ́ jẹ wọn àdìmọ́ mùsùlùm ló gbé jáde ẹ̀kọ́ kanlélógún òun náà ní kéèyàn lọ sàdádá lẹ́nu Madina Madina anabi Muhammad sallallahu alaihi ìlú ńlá ni o. ìlú afọwọlọ́n náà gẹ́gẹ́ bíi mẹ́kà Ali ibn Abi Talib radiyallahu anhu ọgbà hadith kan wá látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam anabi ni al-madinatu haramun máa bayna 'ayrin ila thawr madina ayé afọwọ́ni o láàrin òkè ẹ̀yìn sí òkè thawr ní madina. فمن أحدث فيها حدثا أو آوى محدثا فعليه لعنة الله والملائكة والناس أجمعين النبي نقول بأن كان تبتدى لأنه مدينة àbó ṣe ìrànlọ́wọ́ fún aládàádálẹ̀ kan ọlọ́run ọbọ̀ ńláàánà rẹ̀ àwọn mẹ̀lẹ́kọ̀ ńláàánà rẹ̀ gbogbo èèyàn pátá ńláàánà rẹ̀ lánàá ọlọ́run jẹ̀sẹ̀ táwọn mẹ̀lẹ́kà àti ti gbogbo èèyàn lápapọ̀ ọlọ́run kọ́ ṣàánú wa ti parí nínú tí máa bá yẹn tá a gbọ́dọ̀ jìnà sí òun náà ní ha ọkọ̀ bàbá mi kọ́mọ sọ ní bàbá yẹn ò yẹ̀yàn ó kéré sí nọ́mbà yẹn a ah, a'udhu billah ọlọ́mọṣẹ́ alọ́mọ òfò mọ́sí ti wá ń bàbá yà torí ẹ̀ oníkálukú kọ bàbá rẹ̀ ní ọmọ jẹ́ bàbá rẹ̀ ọba jẹ́ wípé èèyàn kan pàtàkì kò bá àmọ́ sì jẹ́ èèyàn pàtàkì kò bá jẹ́ ẹni tó wù àwọn èèyàn láti dọ́dọ̀ rẹ̀ kò bá jẹ́ ẹni táwọn èèyàn rí sá bàbá rẹ̀ ń bàbá rẹ̀ bàbá ẹni ò ṣe gé dànù bàbá ẹni ni bàbá ẹni bàbá ẹni ò ṣe gé dànù nínú àdìsí tí wọ́n kà tẹ́lẹ̀ kan yẹn anabi tó ni wọ́n máa ní dáa ìlà ghayri abiyihi aw intama ìlà ghayri mawalihi fàcàlẹ́yìí lànàtúlọ́hì wàlmẹ́lá ìkẹtì wọn náà sí àjùmáyìn. anabi ni gbogbo ẹnikẹ́ni tó bá fira rẹ̀ sí sọ́dọ̀ ẹlòmíì tí èyí bàbá rẹ̀ ọsọ bàbá ń bàbá di bàbá tiẹ̀ ọsọ àwọn èèyàn míì dáwọn èèyàn tiẹ̀ lànà ọlọ́kọ̀ máa tiẹ̀ tiẹ̀ àti táwọn màláíkà. àti fún gbogbo àwọn èèyàn lápapọ̀ ní ìparí àwọn nǹkan tá a kà sílẹ̀ yìí wọ́n jẹ́ àpèjúwe àwọn nǹkan tí òfin ṣẹ̀ríà tọ́tọ́ ka sí pé máa báyàn ní sẹ́jẹ́ lẹ́yìn a ti mọ̀ yìí pé àti ṣiṣẹ́ tó dára kìí ṣe ń tọrọ ọ̀run tọrọ gbọ́ pàápàá jùlọ pẹ̀lú ìyànjú ọ̀sán àti lóru tí ọ̀tá wa ọ̀tá bàbá ńlá wa ọ̀tá ọlọ́run ìbílísù rajim ṣàìtọ́nù rajim ìyànjú ti ń gbà lóríṣiríṣi láti mú wa sórí ibú kò ní fẹ́ ká rí ọlọ́run wa ràn wá lọ́wọ́ pé láti yọ ó rí tó wá yẹ ká wá gbà á láti tì wá gbọ̀ngbọ̀n lọ ti bàjẹ́ bí pẹ̀lú títì nínú àwọn nǹkan tá kama kíyèsí wa wa kama kíyèsí se wa kama fẹsìn wa kama fi ṣeré kọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa kọ́ dákun kọ́ má bà wá ń sẹ́jẹ́ ọlọ́wọ́n ọba kó tún iṣẹ́ wa ṣe kó fún wa ní iṣẹ́ ṣe eléyìí tẹ́yìn oṣù tẹ́yìn oṣù wà lẹ́jẹ̀nà eléyìí tá a ṣe tá a fi wọná ọlọ́wọ́n ọba má fi wá ṣe kóńgẹ́ rẹ̀ ọlọ́wọ́n ọba èso ti da nínú ọ̀rọ̀ wa ọlọ́wọ́n má bàjẹ́ eléyìí tó kú díẹ̀ káàtó ọlọ́wọ́n kọ́ má da wa dá kọ́ bá wa tún ṣe ìlú òkè òhòtá wa lónìí yìí ọlọ́wọ́n ọba àlékún àlùbáríkà ọlọ́wọ́n ọba kó gbé wọ́bẹ̀ àlékún àlùbáríkà ọlọ́wọ́n ọba kó gbé wọ́bẹ̀ àlékún àlùbáríkà ọlọ́wọ́n ọba kó gbé wọ́bẹ̀ tọ́ba wa wọ́bẹ̀ tán ọlọ́wọ́n jẹ́ kíkpin tàwọn mùsùlùmí ọ̀pọ̀ ọlọ́wọ́n ọba kó jẹ́ kíkpin tàwọn mùsùlùmí ọ̀pọ̀ iṣẹ́ nsọ oníkálukú ọlọ́wọ́n kó fa àlùbáríkà sí iṣẹ́ nsọ oníkálukú ọlọ́wọ́n kó fa àlùbáríkà sí atọ́ba ti jóye ọlọ́wọ́n ọba ọmọ bíi tí bàtà ti ń ta kálukú lẹ́sẹ̀ sí. كجا دافون الله يكون دافون على القيامة سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الحمد لله